gẹ́gẹ́ bí àdéhùn tí a bára wa ṣe ní bí ìjẹ́ẹ̀dógún lẹ́yìn ìgbà tí a parí ọ̀rọ̀ lórí haqiqatu mahabbati nabi sallallahu alayhi wa sallam pàápàá níta ń pè nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam asàdéhùn fúnra pé ètò mi àbí àlàyé ọ̀rọ̀ mi nínú tó ní ṣe pẹ̀lú àkídà òun náà ní nǹkan tí a mú kí a fi sọ̀rọ̀ lé lórí so pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala a sọ̀rọ̀ lórí nawaqidul islam àwọn tá a fẹ́ máa sọ̀rọ̀ lé lórí ní tábẹ̀ rẹ̀ lónìí òun náà ni nawaqidul islam àwọn nǹkan tí máa ba islam jẹ́ ìyẹn máa ń jẹ́ mùsùlùmí ní ọ̀nà méjì nínú ọ̀nà alákọ̀ọ́kọ́ nínú tí yẹn máa ń gbà jẹ́ mùsùlùmí òun náà ni kí wọ́n bíyàn ní mùsùlùmí so torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní kullu mawludin yuladu ala al-fitra anabi ni gbogbo ọmọ tí wọn bá bí pátápátá wọn bí lórí ẹsìn ni gbogbo ọmọ kéèké tí wọn bá bí wọn bí lórí islam ni kódà kó jẹ pé àwọn christian ló bí ẹ kó jẹ àwọn ẹlẹ́bọ ni kó jẹ àwọn olóòṣà ni ọmọ kéèké tí wọn bá ti tí wọn bá ti bí wọn bí lórí islam ni anabi ni illa ayakuna illa ayakuna abawaihi yuhawidanihi aw yunasiranihi aw yumajisanihi anabi ni tó bá padà yá àwọn òbí rẹ ni wọn padà wá sọ di ẹni tí ó máa wà ní tí ó máa ṣẹ̀sìn Christianity àwọn òbí ẹ̀ ní ó padà wá sọ di ẹni tí ó máa ṣẹ̀sìn àwọn Yahudi àwọn òbí ẹ̀ ní ó wá sọ di ẹni tó padà máa wá sí ẹbọ àmọ́ nípìnlẹ̀ tí wọ́n bí lé lórí òun náà ni wọ́n bí ní mùsùlùmí ni so látàdé eléyìí ọ̀nà àkọ́kọ́ tí ẹ̀ máa bí jẹ́ mùsùlùmí òun náà ni ẹni tí wọ́n bí ní mùsùlùmí tó sì wà ní kíni tó sì wà lórí Islam bẹ́ẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ máa bí jẹ́ mùsùlùmí òun náà ni ẹni tí wọ́n bí ní mùsùlùmí ẹ̀ bá náà ti sọ àmọ́ àwọn òbí rẹ ti wá sọ di kírísítẹ́nì nígbà tó ti bàlágà ó ti dàgbà sí abẹ́ wọn òun náà gbà pé kírísítẹ́nì lòun òun náà gbà pé jù lòun òun náà gbà pé olóòṣà lòun ẹ̀ àwọn ògún ṣe kínní kan àwọn ọ̀yá ṣe kínní kan ó gbà pé iṣẹ́ táwọn ń ṣe nù àmọ́ gbà tó bá padà yá Allah subhanahu wa ta'ala fi ìmọ̀nà lépa bá yóò padà wá di mùsùlùmí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì yìí àwọn sàbí ànẹ́bì àwọn tí wọ́n kọ́kọ́ gba ìsìláàmù lákọ̀ọ́kọ́ láwọn àgbàlagbà wọn yàní wọ́n ti wà lórí ẹbọ wọ́n ti wà lórí òòṣà láìmọye ọdún wọ́n dàgbà síbẹ̀ ni àmọ́ ńgbà tó padà yá sanabi sallallahu alayhi wa sallam dé wọ́n padà pa gbogbo ẹ̀ sí wọ́n padà wá di mùsùlùmí àwọn yìí àwọn náà wá ń bí ma ọmọ táwọn wá ń bí wọ́n wá ń bí wọn sí yàní wọ́n bí wọn sínú islam àwọn ọmọ wọn ti dàgbà bẹ́ẹ̀ nígbà tó ti bẹ́ bọ́ ti wà lọ́wọ́ àwọn tí ó jẹ́ pé àwọn tí mùsùlùmí làwọn òbí wọn so irú wọn ọkọ̀ gan bí àwọn Aisha bí àwọn abdullahi ibn umar abdullahi ibn abbas àwọn ali ibn abi talib àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n bí wọn sínú islam so a islam tawari wọ́n bí yàn síbẹ̀ ni àbẹ̀yàn padà wẹ̀ sí islam ni islam láwọn kankan tá à ń pè ní nawaqidul islam nawaqidu jam'u naqidani nawaqidul islam àwọn nǹkan tí máa bà islam jẹ́ àwọn ìkíni tó ma islam òun náà ni àwọn nǹkan tí ò ní jẹ́ kéèyàn ó jẹ́ mùsùlùmí má lẹ́yìn ìgbà tí ti ń jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó jẹ́ pé tó bá ti ti àwọn nǹkan wọ̀nyí kò ní jẹ́ ó jẹ́ mùsùlùmí má àwọn làákò ní náà wá kéde islam àwọn kankan bẹ tí ò sí èméjì bẹ láwùjọ wa lónìí tí o bu aná ma amana wa kéde sọlá àgbàgbọ́ àníjìyàn lórí ba ìwọ jẹ ama ba àlùwàlá jẹ gbọ́dọ̀ làwọn kò ní sọ pé mo sàrà látẹ̀lẹ̀ náà ìgbà náà làwọn òkúmi àbáwá lè rìn òun nísìn ẹ bó bá sọ irun rẹ ti bàjẹ́ ni so a ti mọ̀ pé irun rẹ ti bàjẹ́ yóò jáde yóò lọ irun bàjẹ́ àlọ́ alábàjẹ́ kò ní dúró lórí pé eh, ebó ń sàrà látẹ̀lẹ̀ òun ti mọ̀ náà ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Islam Islam láwọn kankan tá à ń pè ní tàwáfẹ́ àwọn afáàsì wa ń kọ́ sí àlórí ọ̀rọ̀ yìí ti pẹ́ gẹ́gẹ́ bí o ti fi alukur'ani náà tọ́ka wá sí àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam tọ́ka wá sí inú àwọn afáàsì wọn ṣègbìyànjú lórí ọ̀rọ̀ yìí àwọn nǹkan tí ma ba ìsìlámù jẹ́ sábàwọn náà àwọn tẹ́lẹ̀ àfikún ẹ máa ní ahkamul murtad àwọn àdájọ́ tó ní ti pẹ̀lú ẹni tó lóhùn sí ìsìlámù ma ẹni tó bẹ́tẹ̀ sẹ́yìn kù nínú ìsìlámù eléyìí bẹ́ẹ̀ náà àwọn tẹ́lẹ̀ àfikún náà ẹni pé àwọn afáàmù ti sínú fíkún ó wà ń bẹ́ẹ̀ sùkẹ́tẹ́fẹ́ náà lẹ́ẹ̀ máa rí nínú tawhid nínú tíra nínú àkídà àdìsọ́tà mùsùlùmí wọ́n máa ṣàlàyé fún yín àwọn nǹkan eréṣiríṣi nínú àwọn nǹkan tí máa ń ba ìsìlámù jẹ́ àmọ́ ìtafẹ́ tíra tafẹ́ máa sọ̀rọ̀ lé lórí nípa àwọn nǹkan tí máa ń ba islam jẹ́ yìí tíra náà ni wọ́n ń pè ní nawakilu islam ẹni tó ṣe tíra yìí ọ̀hún náà ni muhammad bin abdul wahab bin suleiman bin ali bin muhammad bin ahmed bin rashid ah, bin barid bin muhammad bin musharraf bin umar bin wahaba bani tamim so àwọn náà láfa wa sheikh muhammad bin abdul wahab wọ́n gbajúmọ̀ púpọ̀. ẹ òun náà làwọn tí ò lágbọ́yé sìn wọn máa pe àwọn kan pé àwọn wàhábí nù ẹ ti bá àwọn wàhábí nù Muhammad bin Abdul Wahhab lórúkọ àfa náà inu tá à sọ yìí nínú àwọn ni wọn wa ta'ala ó sọ àwọn lẹ́sà láti pé kí wọ́n ṣe àtúnṣe ẹ̀sìn lẹ́yìn tí Islam lẹ́yìn ìgbà táwọn ẹbí lọ tán táwọn ẹbí tó gbogbo ẹ̀ tán táwọn ẹbí lọ gbogbo nǹkan tó wá bẹ̀rẹ̀ sí fọ́jú pọ̀ débi pé ẹbọ tó wá padà sí Jaziratul Arab bismil ahab pẹ̀lú ọkọ̀ mi ẹ̀ wọ́n ní ah, àwọn òbí balẹ̀ kó o àwọn òtọ́kọ sí nǹkan o àmọ́ tẹ́ ẹ bá débẹ̀ ẹ rí wọ́n mọ̀lé lórí sàárè wòlíì kan wọ́n mọ̀lé lórí sàárè ẹni ọlọ́run kan tí wọ́n mọ̀ lọ́ọ́ wọ́n máa lọ rọ̀tọ̀ wá àbùsà sàárè wọ́n máa béèrè nǹkan níbi sàárè lọ́dọ̀ òṣùpù tó ti wà nù sàárè wọ́n máa ké gbàmígbàmí ọ̀sọ́dọ̀ òṣùpù tó wà nù sàárè. eléyìí wá wà tó fọ́ ó wọ́pọ̀ gan-an ní oríkùsù ilẹ̀ lárúbáwá lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ti lọ tán. wọ́n wá wà bẹ́ẹ̀ fá títí àwọn àfáà mi ń dìde imaamu ahmed wọ́n dìde imaamu wa ibn taymiya imaamu wa ibn al-qayyim ọmọkéwọn wọ́n ti wá ń dìde wọ́n ti dìde wọ́n dìde nìyẹn tó fi wá di nǹkan bíi one thousand one hundred and fifty years lẹ́yìn hijira lásìkò tá à ń sọ yìí náà nǹkan ti bàjẹ́ a wà ní one thousand four hundred and forty báyìí àbí four forty báyìí wọ́n wá bí sẹ́ẹ̀kù tá à ń sọ yìí ní one thousand one hundred and fifteen one thousand one hundred and fifteen lẹ́yìn hijira ni wọ́n bí sẹ́ẹ̀kù tá à ń sọ yìí so bàbá tó bí wọn àfa náà ni bàbá wọn inú àwọn tó jẹ́ àfáàgbà lásìkò yẹn òun náà ni bàbá náà so látara bẹ́ẹ̀ ni sheikh muhammad bin abdul wahab tí wọ́n kọ síra yìí wọ́n dàgbà nínú ilé mímà ni wọ́n ṣe kékeré lábẹ́ onímímà débi pé àkọọ́lẹ̀ wà pé sheikh muhammad bin abdul wahab wọ́n ti há quran síwájú kí wọ́n tó pé ọmọdún mẹ́wàá ni wọ́n ti há odidi quran sẹ́rí síwájú kí wọ́n tó pé ọmọdún mẹ́wàá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n kọ́ ìmọ̀ fíkíwù ìmọ̀ títí tí wọ́n fi rí àtàbí wá jẹ tó ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ lóríṣiríṣi tó fi jẹ́ pé bàbá wọn gan bàbá tó bí fáwọn Muhammad bin Abdul Wahhab bàbá wọn ama ọ̀rọ̀ rẹ̀ ama jọ bàbá rẹ̀ lójú látara kínni látara bí làákàyè rẹ̀ ti mú bérebére látara bó tilẹ̀ hàn kán ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà bàbá rẹ̀ yóò máa bá tí yóò máa ka tíra tafsiru ni yẹ́ bá tí yóò máa ka tíra tafsiru tíra hadith débi pé àtọ̀sán àtòru kìí fẹ́ sígbà kan àfi kí sèkú tá à ń sọ yìí kó máa ka kíra lóríṣiríṣi so bàbá wa jẹ́ pé ó wá di ẹni tó jẹ́ pé ó wá nàṣíjà kó níbi gbogbo oríṣiríṣi mà láwọn ọmọ ẹ̀sìn à ń sọ̀rọ̀ nípa nípa fíkìw ni nípa tẹ̀síìrù ni nípa ìmọ̀ hadith ni àtàwọn tíra míì tó jẹ́ pé sèkú wa tá à ń sọ yìí wọ́n ti mọ ìmọ̀ yìí kọ́dà hatta al ìmọ̀ bá a ṣe máa pín ogún wọ́n mọ̀ nípa wọ́n mọ̀ nípa rẹ̀ àwọn akọ àwọn ẹ̀kọ́ yìí so nígbà tí wọ́n akọ ẹ̀kọ́ yìí tí wọ́n kọ́ débi kan so àwọn náà wá bẹ̀rẹ̀ sí dìde pé tọ̀ àwùjọ wa bó tẹ́lẹ̀ yìí á gbọ́dọ̀ máa wòran sẹ́kù wa bẹ̀rẹ̀ sí dìde pé tọ̀ àbáwùjọ tẹ́lẹ̀ yìí á gbọ́dọ̀ máa wòran àfi ká dìde lásìkò àwọn tá à ń sọ yìí lásìkò sẹ́kù bá mọ̀ sí àwọn jagun ọwọ́ lórí gbogbo tá à ń sọ yìí náà gbogbo ti àwọn tí wọ́n ń ṣe gbogbo àwọn eléyìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹni tó jẹ́ yàní Ibn Saud tí wọ́n jẹ́ eléyìí Saudi nígbà yẹn ọba ọba wọn gbà wọn òun náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn pé ẹ bọ́ àfẹ́ àwọn àjọ gbìyànjú wọn jọ fọwọ́sowọ́pọ̀ wọn wá sí gbìyànjú so lẹ́yìn pé wọ́n ṣe gbìyànjú pé wọ́n jẹ agun pé àfẹ́ òsà àfẹ́ àrọ̀sà àbọ̀ sàárè àfẹ́ àfẹ́ àpè kámi lẹ́yìn ọlọ́run wọ́n tún wá ṣe gbìyànjú pé wọ́n tún wá kọ tíra tó pọ̀ lẹ́rìndínlẹ́sì wọ́n kọ àwọn tíra tó jẹ́ pé tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra yìí ẹ̀ rí i pé n ti ń sọ òun náà nípa kíni nípa àwọn tawhid nípa pé ká má pa nǹkan mímọ́ Allah subhanahu wa ta'ala nítorí pé in tó wọ́pọ̀ lásìkò tiwọn nìyẹn nínú àwọn tíra wọn tó gbajúmọ̀ tó jẹ́ pé kò sí ẹni tó bá ń kọ́ ẹ̀kọ́ tawhid tó mọ tó kọ́ ẹ̀kọ́ sunnah nabi sallallahu alayhi wa sallam tí ò ní gbọ́ àwọn tíra yìí tí ò ní mọ̀ nípa rẹ̀ tí ò ní mọ̀ àwọn àǹfààní tó wà ń bẹ nínú àwọn tíra yìí òun náà ni kìtáàbù tawhid ẹ̀rí pé àwọn afáà tán bá ń béèrè pé irú tíra wo la lè máa ka nípa ọ̀rọ̀ ẹ̀sìn nínú àwọn tíra tán máa ń rẹkọmẹ́ndì ni pé lọ ka kìtáàbù tawhid kìtàbù tàwíìdì yìí ó sàlàyé nípa kíni nípa àwọn ìwọ Allah subhanahu wa ta'ala ìṣe lọ́kàn ṣoṣo bá a ti nípa nǹkan mẹ́fà pọ̀ mọ́. wọ́n kọ tíra kan tó pè ní kashfu shubhat tíra yìí wọ́n fi sísọ lórí àwọn òrújú tí àwọn àsìkò wọn àwọn tó wà lásìkò wọn kí wọ́n máa wí. yàrá nígbà tí wọ́n bá ti ń lọ mọ́sáájú nísìnyí kírun ó sì ní ọlọ́run náà ló ń pè é èwo tí wọ́n ní kíní mùsùlùmí náà ní ẹ̀bí ó bá máa pèsèwù ó bá máa rọkiri ká sáré síbi tá a lọ mọ́sálásí inú àwọn òrùjú bá wọn àtàwọn òrùjú eréṣiríṣi tí wọn máa gbé wa ya á tàwíìdì gbogbo ọgbà yẹn máa sọ̀rọ̀ pa tàwíìdì tẹ́ máa ń sọ̀rọ̀ tàwíìdì ní ti yóò máa fa ìyapa ẹnu ní ẹ̀já máa sọ gbogbo eréṣiríṣi òrùjú bá wọn sẹ́kù wa kó jọ sínú tíra wọn wá sàlàyé àwọn orúkú yẹn ní pọ̀tùwẹ́wẹ́ pé à ìrújú lè tawhid kò àwọn èèyàn kò ní tẹ́ àwọn èèyàn lọ́rùn inú àwọn èèyàn ò ní dùn sí káwá pàtì aburú tí ó tẹ̀ yìí rẹ̀ bọ́ yóò lágbára aburú ó tẹ̀lẹ̀ ńbẹ̀ láyé kódà aburú náà ó tẹ̀lẹ̀ láti kìyàmà nígbà tí àwọn èèyàn bá dá ẹbọ màláwùjọ táwọn èèyàn bá láwọn ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala lọ́kàn àti wọn tó jẹ́ pé nǹkan tó láwọn ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ẹbọ ni àmọ́ wọn mọ̀ wọn sáì mọ̀ kan àwa wò pé tá a bá sọ fún wọn ò bínú àwa wò pé tá a bá sọ fún wọn ò rí wa lálàsẹ̀ jù àwọn àròkè tá a bá sọ fún wa wọ́n gbógun tiwa àwa ní ẹ̀fẹ̀ kájà fi wọ́n lẹ̀ bá àwọn ẹ̀jẹ̀ ọmọ bá nǹkan wa lọ káwọn máa ṣe ń gbàtà wà sí tó fi yá wa eléyìí ó ta ko tá ànábi gbé wa ó ta ko lànà gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run tí wọ́n ti kọjá síwájú àwọn òṣìṣẹ́ ọlọ́run tí wọ́n ti kọjá síwájú ìtọ́lọ̀ ń gbé wọn dìde ẹ́ òun náà nìkan máa wá sọ fáwọn yẹn pé àní ibudullaha máa jíṣẹ́ fáwọn yẹn ni tó bá ti yé àwọn wọn ò ní gbọ́ yé dá lásán nù yàrá wọn wọn ò ní máa ṣe máa láàrin ara wọn àbí láàrin fámìlì wọn wọn máa ṣàlàyé rẹ̀ fún gbogbo ni nítorí pé ìmọ̀nà yìí ṣe ti tẹ nìkan àlìjáná yìí ó fẹ́ kọjá kárò pé ẹ èrò wa pọ̀ jù ẹja fa àwọn èèyàn lẹ̀ táwọn bàbá gbà yìí tèmi ẹnìkan ò ní gbà yìí tẹ nìkan náà àlìjáná òun náà ló fà tó jẹ́ pé kíni a gbọ́dọ̀ gbìyànjú bá ti kóra wa sínú àlìjáná ni ẹ ká máa ṣàlàyé nǹkan náà ẹ̀sìn pé nǹkan yìí ò dáa nǹkan yìí nǹkan táwọn ẹbí sọ ń pa rẹ̀ ni nǹkan yìí bẹ́ẹ̀ bá kú lérí ẹ̀yìn máa gbé yẹn náà ni eléyìí iwu ò túmọ̀ pé èèyàn sọ pé èèyàn sọ̀rọ̀ èèyàn pe námà yẹn ìtumọ̀ yẹn náà ni pé èèyàn sọ ni lára kó o ní pé dénjà ni ẹ ẹ dákun àwọn kíná korúkọ rẹ àwọn tí wọ́n ń ṣe náà àwọn tó ń eh, transformer ó gbé mi kan wọ́n ní dénjà sọ ìtumọ̀ yẹn náà ni pé má náà sọ ò tí ọ sínú o iná o ní ìdájọ́ bẹ́ẹ̀ bá kú lórí ọ òdáná lẹ̀kọ́ ní oko sí i ń sọ fún ọ ní pé ewu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ẹ̀hẹ́n bàbá tí wàá rẹ̀ ti ń sàlàyé fún pé ewu bẹ́ẹ̀ mi nǹkan àbí dẹ́jà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ nítorí ká ṣe ni pé ká dúpẹ́ fẹ́ ni òní ká kí ti yẹ kó ti kí ni ó ti jẹ lórí ọkàn àwọn èèyàn ó ti ká máa rí àìdá sí dáadáa ó ká máa rí dáadáa wọ́n sì máa kórìíra rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam bàtà anabi sàlàyé ọ̀rẹ́ sí fáwọn ará maka ẹ̀fẹ̀ bọ́lẹ̀ anabi wa bá wọn sàlàyé ọ̀rẹ́ sí fún ọdẹ pípé wọn kó nira bá anabi wọn lè jáde nílé ọwọ́ adijọ́ kan wọn ogun kan wọn wá sá anabi sallallahu alayhi wa sallam wọ́n sì ju anabi ní ọkọ̀ wọ́n sì sá ní ọgbẹ́ ní erí sallallahu alayhi wa sallam anabi wa ń fi ọwọ́ nu ẹ̀jẹ̀ nù níwájú rẹ̀ báyìí anabi wa sọ pé kayfa yuflihu qawmun shajju nabiyyahum anabi ní bó làwọn ìjọ kan bó ní irú àwọn ìjọ báyìí bó náà ti fẹ́ là báyìí ọ̀nà wọn fẹ́ gbà báyìí dúró náà báyìí wájú Allah subhanahu wa ta'ala ṣáájú nàbí yahoo anabi wọn tọ́lọ̀ wọn rántí wọn wọ́n ti sàlọ́ gbẹlẹ́rí ògbó wọn bá ògbó ọmọ wọn bá ògbà wọn yàwó bá kò sí nǹkan tó pa àwọn táyọ̀ pé ń sọ fún yín pé èmi ti mọ̀ náà ẹ àmọ́ ẹni tí Allah subhanahu wa ta'ala bá tẹ ìmọ́lẹ̀ sí lọ́kàn yóò mọ̀ pé á ah, kíní yìí òdodo ni iná ló fà tó jẹ́ pé tẹ́ ẹ bá wo da'wa tawhid ẹ̀sìn tí Ànábì sallallahu alaihi wasallam gbé wa àwọn tí máa ń sábà rọrùn fún dáadáa jù òun náà làwọn kéékèèké ẹ̀sìn Islam ìmọ̀ rọrùn fún ọmọ kéékèèké dáadáa lọ́mọ tí ò bá ti bàlágà kí ló fà nítorí pé fitrọ àdámọ́ tí wọ́n dámọ́ àdámọ́ ní mùsùlùmí ń sì ń bẹ lára rẹ̀ kò tí ì bọ́nbáṣe wa ń dàgbà sínú bàjẹ́ tí wọ́n ń bàlágà sínú bàjẹ́ òun náà ní kíni wọ́n máa ṣe kíni yóò máa wá peléke lọ́kàn rẹ̀ àwọn kékeré ní ti báyìí bá wà ní ti báyìí ìdí fitra tó dá máa ń yóò sì máa bẹ̀ lára rẹ̀ tọ́wọ́n bá rí dé kírun nísìnyí òun náà máa ṣe kíni òun náà máa bẹ̀rí kalẹ̀ báyìí sẹ́sà ọ̀la òun náà gbàgé gbogbo àwọn la nítorí Allah subhanahu wa ta'ala tó dá máa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni inú àwọn tí àti sẹ́kù ni alùsùlù sàlásà alùsùlù sàlásà yìí wọ́n fi ṣàlàyé àwọn béèrè gbogbo ta wá sí gbogbo béèrè taa dáhùn láyé ẹ́n question and òun náà ni wọ́n fi ṣe ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nù sáré man ta ni ọba rẹ̀ wa man nabiyyuk ta ni ànábì rẹ̀ wa ma rẹ̀ wàláyé gbogbo ti wá pàṣẹ ẹ̀ à àlẹ́hùn ti pàṣẹ mẹ́tẹ̀ẹ̀ta sàn pé láyé ìwòwe ní ti máa bíyàn ní ti pé pẹ́sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí man rabbuk man rabbuk ó ní rabbi Allah àbí sábà ní man nabiyyuk nabiyyi muhammadun sallallahu alayhi wa sallam ma dinuk kílẹ̀sìn rẹ dinil islam ẹ̀sìn mi ní ẹ̀sìn islam sẹ́wọ́n náà lè yẹ wíwọ́n àmọ́ tó bá di sàárè ó ṣòro wí téèyàn bá sẹ́sìn bó ṣe kéèyàn ó sẹ́sìn tí o bá wà lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam lérí níta nabi kúlé lórí nínú islam bí o bá wà lórí ẹ yóò kọ lẹ́nu nínú sàárè kò ní rí wí ẹni tí ń ṣe ẹ̀sìn munafiki ẹni tí ń se pé wọ́n ní à ń ṣe kí wọ́n sábà ń sọ wá lẹ́nu ọ̀nà làá fi ń ṣe ẹni tí ń ṣe islam lọ́sàn-án tí ń ṣe é pàmọ́lẹ̀ lóru òun náà làá fà òun náà ni ẹ bá mi tí ó ti máa da sọ fún tí ó pa kájí àsọ fún lóru àwọn tí yóò di yóò máa rí ní alágbájá ẹ̀ ní wàá tí yóò di yóò sì wá pa kájà yóò wá mú yóò wá gbé kinní kan yóò lè gbé síbi kan ẹ̀ tó bá sì yá òun náà lẹ́ẹ̀rí mọ́ṣáláṣí yóò múra lọ́wọ́ sálọ̀ àlá níṣẹ́ ni mùsùlùmí lòun náà irú eléyìí ní sísẹ́ àbá àmọ́ kọ̀kọ́ rẹ̀ àmọ́ tó bá di inú sàárè à àwọn rèé ó lọ tó bá di inú sàárè làákàyèrè ó fò lọ sábà béèrè lọ́wọ́ rẹ̀ anábì ó ní sábà béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ mùsùlùmí òdodo kí o pa nǹkan mí papọ̀ mọ́ ìsìlámù ẹ̀ sábà béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́sẹ̀ kan náà ni ó dáhùn ànábì ní tó bá wá dáhùn tán Allah subhanahu wa ta'ala wà ní kí wọ́n ká màláíkà kí wọ́n sílẹ̀kùn ná àtìlẹ̀kùn àlìjẹ́nà lọ́kàkà kó máa wò ó ibi tó ju ẹ bá pín sí lọ́kàkà yóò rí iná yóò rà àlìjẹ́nà wọ́n wàá sọ fún un pé ha kálọ̀ bá ma ìbéèrè yìí ká ní o bá pa nǹkan mí papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala tó tẹ̀sìn òdodo ńgbà tó wà láyé ni ibi tó bá wọ̀ ni ibi tó bá dé sí ni iná tó bá dé sí ni tó bá dijọ́ àlìkìyàmá àmọ́ nítorí kó o gba ìsìn tó jẹ́ mùsùlùmí òdodo tó wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam tó pa nǹkan kan mí papọ̀ mẹ́sìn ẹ̀ tó sọ ẹ̀sìn dẹ́sìn tó Islam òdodo náà ló ń ṣe tó àyè rẹ̀ ni tó dé sí anabi sallallahu alaihi wasallam ó ní Allah subhanahu wa ta'ala wà ní kalẹ̀ atẹ́gùn àlìjẹ́nà ẹ yóò máa ṣe kíni yóò máa wá fẹ́ sí i tútú àlìjẹ́nà yóò máa rí ẹ̀sìn bá ǹdé yóò ti wọ̀ ẹ̀sìn máa gbádùn ẹ̀ kalẹ̀ àmọ́ tó bá wá jẹ́ kèfèrí àbí tó jẹ́ mùnàfíkì tó pa nǹkan kan mípa kọ́ mẹ́sìn Allah subhanahu wa ta'ala ànábì ní sábà béèrè lọ́wọ́ ẹ̀ yóò kà máa sọ pé ha ha la ama adìrí ìmọ̀ tí o máa wí nù yóò lọ wọ̀n mọ̀ nǹkan gbọ́dọ̀ máa wí kíní kan ni òun náà sì máa wí gbà wọ́n subhanallah anabi ní Allah subhanahu wa ta'ala wa ní káwọn mọ̀láyíkà kí wọ́n nà ní odùrọ̀ tí a máa tán pẹ̀lú odùrọ̀ bíi sledge hammer hammer kìíní ilá hammer lánlá anabi ní tí wọ́n bá kó bó báyìí yóò sì wọlé lọ yóò wá ké anabi ní gbogbo nǹkan gbogbo ẹ̀ látọ̀ Allah subhanahu wa ta'ala dá òun ni ó gbọ́ ariwo òun tó bá ké illa sàkọlẹ̀ yìí àfihàn àtàlẹ́yìn nìkan ni ò ní gbọ́ nígbà tó máa ń béèrè béèrè nù tán bá tán òdùrọ̀ mẹ́lòmíì yóò wá ké débi pé gbogbo àwọn ẹran tí ń bẹ ń sọ̀rọ̀ adìyẹ ó gbọ́ gbogbo adìyẹ ó gbọ́ gbogbo ẹyẹ ó gbọ́ gbogbo ajá gbogbo ẹ̀dá àbàní ó gbọ́ gbogbo ẹ̀dá ni ó gbọ́ àyàfi èèyàn àtàlìjànú nìkan Allah subhanahu wa ta'ala onídìí agbọ́ Ànábì ní tí yẹn bá gbọ́ ní ibi hadith mi Ànábì ní tí yẹn bá gbọ́ nǹkan báwo ni èèyàn kan ké èèyàn gan ó lè fẹ́ gbàbẹ̀ lọ ó dà gẹ́gẹ́ bí Ànábì tó bá jẹ́ èèyàn dáadáa ni òkú yìí ó máa wá sọ pé ẹ múra tẹ́ ẹ bá ń gbé lọ yóò máa wá sọ fún àwọn tó gbé pé ẹ múra àmẹ́ ní gbọ́ ẹ múra ẹ múra ẹ múra nítorí kíni nítorí pé dáadáa ti ń lọ lè pàdé àmọ́ tó bá pé èèyàn bú ni yóò máa ní kílẹ̀ ń kájú níbo lẹ́ ń kájú lọ bí kẹ́ ẹ sáà máa fà kùnùkù kẹ́ ẹ má gbèdé sáré bọ̀rọ̀ yóò sáà máa ṣe ànábìíní gbogbo nǹkan yóò gbọ́ eléyìí náà àfihàn àtàlìjànú ni ò gbọ́ bẹ́ẹ̀ yẹn bá gbọ́ eléyìí yóò sọ òwúlẹ̀ ẹ́ òwúlẹ̀ gbé lọ́wọ́ nu kóòtì kọ́ wa ní ẹmúra ẹmúra ẹ kàn wò pé ẹ wàhálà dé àbí kọ́ wa ní ayémọ̀lẹ̀ ńkan jùlọ so anabi ní gbogbo ẹ̀dá ní òkọ́ àfihàn àtàlìjẹ̀nu anabi ní bá gbọ́ làsọ̀rọ̀ èyí ó ké níbi tí nǹkan yóò ti fi ni yóò dẹrù báyìí so ibi tá a ti lọ òun náà ni àwọn tíra ti sẹ́kọ̀ wá ṣe nínú àwọn tíra kan ṣe òun náà ni masailul jahiliya nínú tíra tí wọ́n ṣe òun náà ni mukhtasaru zadil mi'ad wọ́n sọmaláìsì tíra sẹ́kọ̀ wá ibn qayyim al-jawzi tó kọ̀ rẹ̀ jẹ́ zadil mi'ad so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú tíra tí wọ́n ṣe òun náà ni al-qawa'idul arba'a nínú tíra tí wọ́n ṣe òun náà ni mukhtasarul insaf wa sharhil kabir nínú tíra tí wọ́n ṣe òun ni tíra tí wọ́n pè ní tíra al-kaba'ir wọ́n sọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá so nínú bí àtàtà ń ṣe òun náà ní islam tó jẹ pé òun náà ní kíra ti afẹ́mọ́bí sẹ́ra wa ní àǹfààní nípa àdìsọ́kàn alùsùnà wàlìjàmà á so sheikh dáhà sọ yìí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìgbìyànjú tán wọ́n ṣe ìgbìyànjú gan nípa ọ̀rọ̀ ẹ̀sìn so sheikh náà wọ́n kú ní ọdún one thousand two oh six lẹ́yìn hijira a ní wọ́n bí wọn ní one thousand one hundred and fifteen ẹ̀wọ̀n ní sinmi àwọn so wọ́n wá lọ ọdún mélòó láyé nísìnyí ẹ wọn lo ninety one years láyé ẹ tí n bá sí ká wọn lo ninety one years láyé so gbogbo ọdún ninety one years wọn lò yìí yanni wọn ṣe kíni wọn ṣe gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn mi ó jẹ pé gbogbo gbèsè ìsẹmí ayé wọn à ń kọ nǹkan nípa ẹ̀sìn à ń ṣe wáàsí à ń kọyàn lẹ́kọ̀ọ́ mo ti ṣe gbìyànjú nù erika àwọn náà ni wàá tán ní sàwọdí tó ní olónìí tí sàwọdí tó fi rí bó ṣe rí mu nípa ọ̀rọ̀ ẹ̀sìn dé nípa ọ̀rọ̀ ọba ti lòfin Allah subhanahu wa ta'ala sòtìrà tí wọ́n wá sí abẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí òun náà ni wọ́n ń pè ní nawaqidul islam so alákọ̀ọ́kọ́ kí ni nǹkan tá à ń pè ní an-nawaqid nawaqidu yìí jam'u naqid naqidu òun náà ni nǹkan tí máa ń ṣe nǹkan tí máa ń ba nǹkan jẹ́ jam'u rẹ̀ wá ní nawaqid so òun náà nàbí sọ pé nawaqidul islam tábàlọ̀ wo kí ni ìtumọ̀ ẹnu èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ náà ni pé tọ́mánì nàkọ̀dọ̀ ṣe à áyé hàlàhù wàhádàmàhù wà áfúsàdàhù téèyàn bá tú nǹkan téèyàn ti so tẹ́lẹ̀ ẹ wá tú ká dẹ́dì ẹ tú nàkọ̀dọ̀ ni ẹ nǹkan téèyàn mọ tẹ́lẹ̀ ẹ̀yẹ wá wó nàkọ̀dọ̀ náà lélẹ́yìí o nǹkan téèyàn ti túnṣe tó dáa tẹ́lẹ̀ yẹn bàjẹ́ nàkọ̀dọ̀ náà nù so ìtumọ̀ ẹnu èdè lárúbáwá nù òun náà ló wà tí a bá lọ wọnú alukur'an suratul nahl aya ninety one allah subhanahu wa ta'ala lo gbólóhùn yìí ó ní wàlá tanqudul aymana ba'da tawkidiha ẹ ti bá wọn nísìnyí so àwọn ìbúra tẹ bá ti lẹ́yìn ìgbà tẹ ti búra lẹ́yìn kankan ẹ má bàa jẹ lẹ́yìn ìgbà tẹ ti kíni lẹ́yìn ìgbà tẹ ti kó tẹ ti kíni tẹ ti kàn pa so òwúrọ̀ àwọn eléyìí nìsín allah subhanahu wa ta'ala ó lo gbólóhùn yìí láti túmọ̀ pé yàní. Yani, Eh? wàlá tanqudul wàlá àyà eh, mi tún wà ní alukur'an tó sọ̀rọ̀ nípa kí ni nakọ̀tọ̀ lélẹ́yìn wàlá tanqutul mikyal ẹ bá máa di òsùn àgbo so nàwákìlì táwa ń sọ yìí nípa Islam àwọn nǹkan méjì ni máa kó ààyè bá Islam eh? àwọn kọ̀wáàdì hólì Islam nǹkan méjì ni àwọn nǹkan bẹ tó jẹ́ pé nàwákìlù ni pẹ̀lú dọ́ọ̀tù àwọn nǹkan bẹ tó jẹ́ pé nàwákìsù ni pẹ̀lú kíni pẹ̀lú sọ́ọ̀tù àwọn nàwákìlù Islam yìí òun náà làwọn nǹkan tí máa wákìsù islam òun náà làwọn nǹkan tí máa dí ìmánì kù kò ní bàjẹ́ àmọ́ ìmọ̀ sí kìíní yóò máa dínkù torí pé al-iman yazidu wa yanqus ìmánì tẹ́ rí wọn ìmọ̀ lékún ti máa dínkù yazidu bi ta'a tí a bá ti ń ṣe Allah subhanahu wa ta'ala ní kéèyàn máa ṣe ìmánì yóò máa lékún kéèyàn jìnnà sí tó ní kéèyàn jìnnà sí wa yanqusu bil ma'siyah àmọ́ tí a bá ti ń tẹ̀sẹ̀ gbogbo àti a bá ń tẹ̀sẹ̀ ìmánì yóò máa ṣe kìíní yóò máa jù wálẹ̀ ni àmọ́ ìmánì yóò ní bàjẹ́ àwọn ẹ̀ṣẹ̀ wa pọ̀ bí ọtí bí olè bí zina bí kéta bí ọ̀rọ̀ ẹ̀yìn ẹ bí òfófó bí ká bí olè ká ká lẹ òfó zina ká kó ká gbogbo àwọn kaba yìí àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ni tẹ débi náà débi bá a ṣe múra náà kọkùnrin ọmọ fárúgba rẹ náà ni. kọkùnrin ó máa wọ ṣòkòtò kó kọjá kókósẹ̀ ẹsẹ̀ ni kóbìnrin ó máa jáde ńlé láláì lo jìlbáàbù kó lo jìlbáàbù tó bo gbogbo ọ̀ṣọ́ ẹ̀ látòkè délẹ̀ ẹsẹ̀ ni ṣùgbọ́n àwọn eléyìí náà inú àwọn nǹkan tí máa dín nígbàgbọ́ kù ìmánì ó máa dín yóò máa dín yóò máa dín kù àwọn kan wà mẹ́ tó jẹ́ pé nawakidul iman nawakidul islam àwọn tí máa ba islam jẹ́ òun ò ní ti kù rárá yóò nọlifáì rẹ̀ yóò ba islam jẹ́ yẹn tó jẹ́ pé ó ń tọ̀ òun ìmọ̀ wá ṣẹlẹ̀ ńgbà mi tó yẹ pé ẹlòmíì yóò máa ní mùsùlùmí yóò sì máa pé ààyè ní mùsùlùmí yóò máa àdẹ́sà rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kò sì ní jẹ́ mùsùlùmí látara àwọn kíni látara àwọn nǹkan tí ń bẹ lọ́wọ́ ẹ̀ láwọn ọ̀dọ́ bí ọ̀dà. so kí wàá ní islam gẹ kí la gbàlérò pẹ̀lú alislam níta gbàlérò pẹ̀lú alislam òun náà ní alisislamu lillahi bitawhid òun náà ní ká jupájú tẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala ká sọ̀rẹ́ńdà fún Allah subhanahu wa ta'ala bí tawhid pẹ̀lú pé ká mú ọlọ́kan ṣoṣo ká má pa nǹkan kan mi papọ̀ mọ́ gbogbo tó jẹ́ sọ rẹ̀ ká má fi fẹ́ lómi ká má gbé ẹ̀tọ́ rẹ̀ fẹ́ lómi ká sì má fi ẹ̀tọ́ rẹ̀ ẹlẹ̀ láì ṣe fún un ẹlòmíì bẹ kò ní gbẹtọ rẹ fẹlẹ mi àmọ́ kò ní ṣe fún ẹwọn gaba ni eléyìí náà burú ni irú eléyìí náà pè ní mutakabbir kò ní sẹẹsì kankan tiẹ ní kò sí lọ́wọ́ kan eléyìí wọn ní gbéraga ni kẹfìrí náà ni ẹlòmíín sì ń bẹ tó jẹ́ pé òun pa nǹkan kan mí papọ̀ mọ́ ń ṣe islam ń tún ṣe àwọn nǹkan míì eléyìí wọn máa ń pè ní mushrik òun ṣe kí ni mushrik ashraka ma allahi ghayrahu ń pa nǹkan kan mí papọ̀ mọ́ allah subhanahu wa ta'ala kẹsì pé kò jọ́sìn fún àmọ́ tún pa nǹkan mí papọ̀ mọ́ mushriku lélẹ́yìn ẹ̀rí káfíìrún tiẹ̀ òun lẹ́nu tó yẹ òpa nǹkan mi kò lóun òpa nǹkan mi pọ̀ máa kò tẹ̀sí irú eléyìí náà yàní tiẹ̀ náà kò bọ́ sí ẹni tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-muwahhid òun náà lẹ́ni tó ṣe kíni ẹni tó pa tó mú Allah subhanahu wa ta'ala kẹsùsù ìdán kí la ń pè ní islam òun náà ni al-istislamu lillah kájúkájú tẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala bi tawhidi bi tawhid pẹ̀lú ká ṣe kíni ká mú lọ́kàn ṣoṣo ká gbà fóun nìkan ní ṣe gbogbo àwọn tí ń ṣe yìí onìkan náà ló dá wa kò sẹ́lómi tó lè dẹ́dà lẹ́yìn Allah subhanahu wa ta'ala onìkan náà ní darí àlámàrí wa kò sẹ́nìkan tó lè darí àlámàrí lẹ́yìn Allah subhanahu wa ta'ala onìkan náà ní pèsè àzìkì fún wa jíjẹ mímu kò sẹ́nìkan tó lè pèsè rẹ̀ fún wa fi Allah subhanahu wa ta'ala òun náà ní máa fara níyàn kò sẹ́ni tó lè kó nira báyà Allah subhanahu wa ta'ala òun náà ní sì kó ìdẹ̀kùn òun ní máa pààyàn kò sẹ́ni tó lè pààyàn lẹ́yìn Allah subhanahu wa ta'ala òun náà ní sì máa jẹ́ kéèyàn máa bẹ ní máa yé èèyàn kò sẹ́ni tó lè ṣe fẹ́ Allah subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadithi kan tó jẹ́ pé hadithi yìí tí èèyàn bá lọ lè é jẹ́ ìtumọ̀ rẹ̀ ó rìn lẹ̀ sínú ọkàn yàn أنه لو اجتمعت الإنس والجن على أن ينفعوك بشيء لا ينفعوك إلا بشيء قد كتبه الله لك Ànábì ní tí gbogbo àwọn àlùjànnú àtàwọn èèyàn tó bá kóra wọn jọ على أن ينفعوك بشيء pé kíní kan bẹ táwọn fẹ́ fi sí ọ láǹfààní wọ́n làwọn fẹ́ kí kíyọ̀ bọ́ sí lọ́wọ́ àtẹ̀yìn àtàlùjànnú ẹ́ àtàwọn tí wọ́n lọ lè bá àlùjànnú túmọ̀ ẹ̀ náà nù àwọn tó yẹ kó wọ́n lọ lè wá àrà wọ́n lọ́ àlùjànnú abẹ́rẹ́ nǹkan báyìí láyé ni afẹ́ dẹ́kun báyìí láyé ni à ń wá sọ ni afẹ́ jẹ nǹkan báyìí afẹ́ da nǹkan báyìí afẹ́ ní nǹkan báyìí àwọn àlọ́lẹ̀ pawọ́pọ̀ àtàwọn àtàlìjẹ̀nu Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ la yanfa'uka bi shay'in la yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak kò sí kankan kò sáfà nígbà lè fi fún ọ àfi nǹkan tí Allah subhanahu wa ta'ala ti kọ́ lẹ̀ ní nǹkan wa ta'ala ò bá kọ́ fún ọ n ò lè rí fún ọ owó tó wá jìyà torí kò lọ́dọ̀ wọn tó bá yẹ kó ti wà nù àkọọ́lẹ̀ ẹ̀ pé yóò ṣe fún ọ nǹkan òun lè ṣe torí kó ti wà nù àkọọ́lẹ̀ ọ wà á jẹ̀yà pé ó wà lọ lè ṣe kí ni gba ọ̀nà ọ̀dẹ ẹlòmíì kò sí nǹkan kan tí ó jáde kó nínú kádàrá Ànábì sallallahu alaihi wasallam tó wá sọ pé kán tó wá kóra wọn jọ àtẹ̀yìn àtàlìjẹ̀nú àlà ayẹ̀dùrú kàbíṣẹ́ yìí ipe àwọn kò nira bá ọ àwọn fàyè sùn ọ àwọn oníjó orí jẹ àwọn oníjó orí mu àwọn kó ìnira bọ àwọn kó dàgbọ anabi ni láyé dòwò ká ilà bisẹ il kọ́ni kàtàbà wùlá wùlá kù anabi ni wòlé kó nira kan bọ àyàfi nǹkan tí Allah subhanahu wa ta'ala wa segin ni tó bá ti kọ kalẹ̀ fún ọ anabi wa parí ọ̀rọ̀ pé rufi ati akalam wa jaffati suhuf anabi ni gègé tí wọn fi kọ kádàrá gègé tí wọn fi kọ kádàrá ó kálukú rufi ati wọ́n ti síwọ́ rẹ̀ kúrò níbi tákàdá tí wọ́n kọ́ sí ibi àyè náà kọ́ sí wàjà pàṣẹ sọ̀rọ̀ ibi tí wọ́n kọ́ sí sì ní kò ti gbẹ̀yìn ẹ́ ntọ́ jẹ láyé ntọ́ jẹ ntọ́ dá gbogbo ẹ̀ pátápátá wọ́n ti kọ́ kò ti gbẹ̀yìn fẹ́nìkan ní wàá lóhùn ó ṣe kí òun ní wàá yí tiẹ̀ padà yọrọ ni ìsọkúsọ ọ̀rọ̀ ni Yorùbá máa ń sọ pé ẹ̀dá ò lè pa kádàrá dá àmọ́ lè ṣe àmọ́ lè fọwọ́ àbòsẹ́yìn irọ́ ni yálà ìyá ni kò fọwọ́ aago sẹ́yìn ẹ̀sì bá mi àsìkò rò kí n tóbi tẹ́wọ̀ máa go tẹ́lẹ̀ ẹ̀ ẹ̀bẹ̀ tó bá máa go ní ọmọ tó wọ́n fọwọ́ aago sẹ́yìn ṣé ìwọ ti rí bí kẹsẹ́lẹ̀ pé Allah subhanahu wa ta'ala nítọ̀ ẹ̀ tó bá pọ́ mọ gbọ́ ọdún ló lówó tó jẹ́ pé ó padà wá di ọmọ gbọ́ ọdún ó lé márùn-ún ó wá ní ah, àwọn ọ̀tá náà fọwọ́ aago sẹ́yìn níbo ni wọ́n rí sísá fọ́ọ́sẹ̀ thirty years ló ti níbo lórí títẹ́lẹ̀ tí wọ́n fi sọ fún ọ pé òní ni òní ìlò ò bá ní kinní òun tí èèbá sọ pé sórí àwọn ìdí wọn kọ di níbo lórí tán kọ títẹ́lẹ̀ ó mọ bí tán kọ wọn ò kọ òrí kádàrá tó a jẹ́ pé ẹ̀dá kan ìsọkúsọ ni pé ẹ̀dá ò lè yí kádàrá padà àmọ́ wọ́n lè fa wa àgò sẹ́yìn ní tí ò dáa ni yóò bá fẹ́ tún rẹ̀ sí ó tún wá sí kinní ó tún wá kó sínú nǹkan mi ó fẹ́ takò àwọn tí wọ́n sọ pé wọ́n yí kádàrá padà ní o wọn ni ah rárá o ẹjọ́ ò lè fa kádàrá padà ò lè yí kádàrá padà àmọ́ tó kàn ní sẹ́ni pé ó lè fa wa kò sẹ́yìn ẹ̀yin méjì náà ẹ̀rọ gù ẹ́ àtẹ̀ntó lẹ́dàá lè yí kádàrá padà àtẹ̀ntó ní ẹ̀dá lè fa wa kò sẹ́yìn ẹ̀rọ gù nítorí pé Allah subhanahu wa ta'ala gbogbo tó bá fẹ́ ṣe ẹ́ kò sí nǹkan kan tó lè fà á sẹ́yìn kò ní lé ìṣẹ́jú kan kò ní bí ìṣẹ́jú kan kò sì sí ẹni tí Allah subhanahu wa ta'ala ò lè fi ti sábàbí

tí ó sì máa ṣàyẹ̀dá fún yẹn ẹ máa wò pé a ah, àdúgbò àti súnmọ́ra wa tó yìí hmm? nígbà wọn bí nígbà wọn bí yá mi tí wọn bí yá ìyá rẹ fa eh, ṣàgbọ́tà àbúrò mọ̀ ní wá fa ẹ̀rí tí wá ní mi láàtó báyìí ẹ̀dí bá rí mi fámìlì kan náà mọ̀ ní wá ó sì ẹnìkan tẹ̀ ẹ̀sìn kìnnì tẹ̀ fámìlì tẹ̀ súnmọ́ra yín ó sì máa ṣe dáadáa sí ọ ó tún máa wá wò pé ah, ẹnì yìí mà mí mi kan tẹ́lẹ̀ rí eh? so eléyìí òun ni ti ìtumọ̀ sí ni àgbọ̀yé kọ́dà rù àgbọ̀yé àkọọ́lẹ̀ sọ́lọ́ sùhánù wọ́tà alákọ̀ọ́kọ́ kálukú máa ń wò yí pé orí rẹ ọwọ́ ẹnìkan ló ti gbọdọ̀ wá ti ń dààmú wa nù láwùjọ lónìí nítorí pé kíni ọdún mẹ́wàá fi ṣe kọ́lá kò sàmà ní kankan fún mi ẹ̀yìn gbà tó ti kó tó ti ní ẹ̀sọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ sọ́wọ́ gbogbo ilé tó fi ṣe sínétọ̀ ọ̀dà yìí láǹfà ní kankan lára

ó lè fowó rán sí ọ ẹ àpèjúwe yìí sì wà láwùjọ wa dáadáa sọlá subhanahu wa ta'ala bá fowó rán ẹlòmíì sí ẹlòmíì ó máa wò pé àá fi ìsìn mẹ́ni rí ẹjẹ fún alápèjúwe kan ìmọ̀ ṣẹlẹ̀ ńgbà mí ìsẹ́lómi wa ni ah bọ́dà mi kan tó wà nílùú kébé tó wà nílùú èbó ó wà ní ó yọ zaka náwó rẹ̀ mo wá ní ah kọ́lá mùsùlùmí ẹnìkan náà o ẹja fún wọn náà bẹ́ẹ̀ ó sì wá gbowó fún ọ iṣẹ́ kí ló ṣe sí lọ àmọ́ gbà tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala owó rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó tá Allah subhanahu wa ta'ala bá kọ mẹ́yìn á máa pín káàkiri ni dèdè tó kálukú nà láyé ó ti wà lákọọ́lẹ̀ ó lè ná kọjá rẹ̀ tó fi kú kò sí ọ̀nà tí wọ́n fẹ́ gbà ó sì ní sáláì mẹ́nà àfi kó ná kó tó kú ó tó bá wà kọ fún ọ yìí Allah subhanahu wa ta'ala nìkan ló wà ó lè kọ́ one million mẹ́yà pé gbogbo tó nà láyé nù inú one million ní seven hundred thousand ó fi sọ́wọ́ ìyá rẹ̀ five hundred thousand ó fi sọ́wọ́ bàbá rẹ̀ fifteen eh, one thousand ó fi sọ́wọ́ two thousand kélekèlé yóò wá bọ̀ fún káàkiri báwọn báyà tẹ́ ní ẹ̀rà ó lè sọ́dọ̀ ẹlòmíì gbogbo owó ìwá ní gbogbo ẹ̀yẹ pátápátá òun náà ló gbà kó tó kú gbogbo ẹ̀ náà ló jẹ́ tiẹ̀ so kí wàá lámà wá dààmú ara wa sí táàmà wá lera táàmà wá sí kíni táwọn wá ṣe àṣejù nítorí kí ni nítorí pé àwọn ayé nítorí pé abẹ́ sáyé ẹ̀mí ayédọ́lá ayé làwọn ti káwọn tó sọ ó sáyé lóòótọ́ àwọn bò lọ́mọ wà á rí ẹlòmí ò kí àgbẹ̀bí àlùjá mọ̀ kásá sáyé ọ̀hún náà ẹ̀hìn kásá yé ọ̀hún náà nígbà tó jẹ́ pé nígbà tó jẹ́ pé ó ti rẹ́ẹ̀dì kan tó ti lọ tó ti sáyé òun tó ti sáyé òun báṣubàṣu ó ti wá lálùjá mọ̀ wá dáa fún un wọn àwọn òfin ẹ̀já máa bá a lọ́kùnrin àtàbí ó ṣẹlẹ̀ so níta ti lọ òun náà ni pé níta ń pè ní àlè islam òun náà ni ká sí Allah subhanahu wa ta'ala lọ́kọ̀ọ́sọ níbi àwọn iṣẹ́ rẹ̀ ti ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká sí lọ́kọ̀ọ́sọ níbi ìjọsìn fún ká má pa nǹkan nígbà kan mọ́ tàbá ń jọsìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká sí lọ́kọ̀ọ́sọ níbi gbogbo àwòkọ rẹ̀ àtàwọn òye rẹ̀ tóbi òye ara ara rẹ̀ torí kóun náà gẹ́gẹ́ fún rẹ̀ kóun náà ló gbéra rẹ̀ bẹ́ẹ̀ nínú alukur'an ìsìn inú ìtumọ̀ islam òun náà ni alìkìyàdù lahu bit-ta'a òun náà ni ká gba ìfà fún allah subhanahu wa ta'ala ìkìyàdù ìgbàfà bí tí bá ti ń fà wá lọ ká máa lọ ká máa lùkìlì ká takú máa lọ́wọ́ bí ẹ̀rọ tán wọ́ tó fẹ́ lọ allah subhanahu wa ta'ala agbọ́dọ̀ gbàfà fún bit-ta'a pẹ̀lú ká tẹ̀lé ètò lẹ́yìn kásì lọ lè ẹkún mi eléyìí kásìkò bẹ́ẹ̀ iná gbin alẹ́ fìyà gbin ala islam náà la sọ wọ ẹ alakọkọ ni kini alẹ islam lahu bi tawhid wàlẹ qiyadu lahu bi ta'a ó di méjì bí ẹ bá wá sí méjì yìí kò sí islam ló ti pé náà ó tún kú kí ni nǹkan tó kù òun náà ni pé wal bara'atu min ash-shirki wa ahlihi kéèyàn tún wá bọ́ pa bọ́sẹ̀ kó o níbi ẹbọ àtàwọn ẹlẹ́bọ èyí ó bọ́ pa bọ́sẹ̀ èyàn ó ti clear pé mi ò ṣẹbọ ẹbọ ò dáa èyàn ó ti jìnnà sáwọn ẹlẹ́bọ ó gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ pín síbẹ̀ tí o bá sí eléyìí ń bẹ́ẹ̀ tí o bá sí pé yẹn bọ́ pa bọ́sẹ̀ kú bẹ́ẹ̀ ni ò jẹ́ mùsùlùmí o ẹ̀sìn bá wọn nítorí pé Allah subhanahu wa ta'ala ó sọ fún wa ní al ó ní wa man yu'min billah wa yakfur bit-taghut faqad istamsaka bil-'urwati al-wuthqa ẹni tó bá ti gbà tó bá ti nígbà wọ́pẹ́ lọ́wọ́ subhanahu wa ta'ala wa yakfur bil taghut ó sì gbọ́dọ̀ ṣe kèfèrí sí n'i tó ṣe kèfèrí sí kàmín táwọn èèyàn ń pè lọ́lọ́run irú ẹni báwọn ló ṣe kíni ló ti dìlọ́ mọ́ òkun Allah subhanahu wa ta'ala tí ò lè jára láyé so a wọn kò kíni yóò dáa ẹlòmíín bẹ́ẹ̀ láwùjọ lónìí náà wọn náà máa wo táwọn ṣe tí dáa kò ní sàkó wọn kò sì ní kí ló dé àwọn ọ̀dọ́ ṣe yíya ah, tó orí bẹ́ẹ̀ orí tí mo dé ẹ̀jú bá ti òjú bá náà tó orí tí mo dé ni ẹ̀yìn àwọn tó àwọn tó wà ń ṣe yìí máa sọ fún wa pé kò dáa ẹ̀dá ìmílẹ̀ pẹ̀lú tèmi irú eléyìí náà nísìnyí <laughs> aburú lálá ni ẹ̀jú bá aburú lálá ni kárí aburú káma lè ṣàlàyé fáwọn èèyàn. naam Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú al ó ní wa umiru illa liya'budu Allah mukhlisina lahud-din ó ní wọn ò pa wọn láṣẹ yàní Allah subhanahu wa ta'ala ò pa àwọn ẹ̀dá rẹ̀ láṣẹ illa liya'budullah àyàfi kama jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan mukhlisina lahud-din hunafa fún ó sì máa ṣe kí ni ká máa ṣàfọ̀ máa ẹ̀sìn fún ẹ̀wọ̀n kábàámọ̀ ní aṣàfọ̀ máa ẹ̀sìn fún un mukhlisina lahudin hunafa tí ó gun orí kúrò níbi ẹbọ lọ síbi bo méjì náà ni inú ó fìtí nìkan lọ́nà méjì ni èyí kò sí mẹ́ta ẹ̀dá ẹ kò sí mẹ́ta nínú àwọn ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala gbé wọ̀ kọ́lọ́rùn imma mu'min wa imma kafir kò sí bákan méjì bí ẹnìkan ní wọ́n ní ẹnìkan wà lágbèrè méjì àbí pé ọmọ sinna yóò wà lágbèrè méjì kò ní wà jẹ́nà kò ní wọ̀ náà ṣé lè yàn ẹ̀dí wa fariqun fil jannati wa fariqun fis sa'ir méjì náà ni ó kù sí tó bá ti jọ gbèdé alikiyama so látara eléyìí nígbà tá a ti wá mọ ìtumọ̀ islam a sì mọ nǹkan tí wọ́n ń pè ní nàwáàkì àwọn nǹkan tí máa ba islam jẹ́ sẹ́wárí ká sọ̀rọ̀ nípa tí ń ba islam jẹ́ yìí nǹkan kan ni tó jẹ́ pé ó ṣe pàtàkì pọ̀ láwùjọ tó jẹ́ pé àwọn onímọ̀ wọn máa ń sàkólé kan rẹ̀ látọjọ́ tó ti pẹ́ àti bìsí yìí náà wọn á máa sàkólé kan rẹ̀ ní gbogbo ìgbà ó sì yẹ kéèyàn ó ṣe kíni ó yẹ kéèyàn mójútó kéèyàn bàtà àkóríkà nípa rẹ̀ wọ́n kọ́ sí àlóríṣiríṣi nípa rẹ̀ wọ́n ṣe wá sí lóríṣiríṣi nípa rẹ̀ tábàlọ́ wọnú tíra fíkì bá sọ fúnra wa á rí nípa kíkíni àkàmùl murtad ìdájọ́ tí ń bẹ fún kíni ẹni tó bá kú nínú Islam ẹ rí i pé anabi sallallahu alayhi wa sallam Allah subhanahu wa ta'ala sàlàyé fún wa nínú al-Qur'an ipe Islam máa ń bàjẹ́ kámárù pé màtàmátì tí wàá sí Islam ti àlejáde bẹ́ẹ̀ mọ́ ìyẹn lè jáde bẹ́ẹ̀ pẹ̀lú iṣẹ́ tẹ̀yìn bá ṣe ìyẹn lè jáde bẹ́ẹ̀ pẹ̀lú àti ọkàn kọ́dà ìyẹn lè jáde bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu òun náà ló fà ló jẹ́ pé a fi rí i pé ń bẹ́ẹ̀ nú alukur'an ìpè Allah subhanahu wa ta'ala sọ́nù ayà kan pé la ta'tadiru qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un sí Allah subhanahu wa ta'ala àtàwọn ayà àlàtòjútẹ̀ ilé ẹ̀mọ́ fi ṣe ẹ̀yẹ ẹ la ta'tabiru qad kafartum ba'da imanikum ó ní ẹ má wulẹ̀ wá wíyà rẹ̀ kankan látara pé n fi Allah subhanahu wọn fọlọ́n fi ẹ̀yẹ wọn fa anabi fi ẹ̀yẹ wọn fi àwọn ayọ̀ lọ́n fi ẹ̀yẹ Allah subhanahu wa ta'ala sọ fún mi la ta'tabiru ẹ má wulẹ̀ mú ẹ kristu kankan wá àfẹ́ gbọ́n kankan qad kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí lẹ́gbàtẹ́ ti kọ́ jẹ́ mùmí tẹ́lẹ̀ ayà yìí tọ́ka fún wa pé ìyẹn lè di kèfèrí lẹ́gbàtẹ́ bá ti kíni lẹ́gbàtẹ́ bá ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ari Allah subhanahu wa ta'ala sọfọ anabi sallallahu alayhi wa sallam sọfọ laqad uhiya ilayka wa ila alladhina min qablik la in asrakta la yahbatanna amaluk Allah subhanahu wa ta'ala ni ìlà anabi àti aránṣẹ́ sí àti aránṣẹ́ táwọn tó ti kọjá síwájú rẹ ìpè ẹnikẹ́ni tó bá fi lè fẹ́ bọ́ tó pa nǹkan mẹ́fà kọ́ mọ́ Allah subhanahu wa ta'ala la yahbatanna amaluk gbogbo sẹ́yìn tó ti dáadáa ni ó bàjẹ́ eléyìí náà túmọ̀ pé kíni ìpè iṣẹ́ yẹn máa bàjẹ́ lẹ́yìn pàtẹ́ yẹn ti jẹ́ mùsùlùmí kéèyàn máa wò pé kò sí nítorí ọdún kò ní islam ni mo ti jẹ́ islam mùsùlùmí náà ẹ̀yà kankan kò lè yọ nǹkan lè yọ ẹ̀kọ́ mbẹ́ ọ̀rọ̀ ẹnu lè yọ ẹ̀kọ́ ní islam àdìsọ́kàn lè yọ ẹ̀kọ́ mbẹ́ iṣẹ́ ọwọ́ ó ti lè yọ ẹ̀kọ́ mbẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a rí inú hadith anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ni man badala dinahu anabi ni faqtuluhu anabi ni man badala dinahu faqtulu anabi lẹni tó bá ti lóhùn ṣe islam ma tó ti kéńjì ẹsìn rẹ faqtulu anabi ni ẹ pa ni tó bá yẹ tóbi tó ti ń lo òfin islam ni ẹni tó bá lóhùn ṣe islam ma tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó bá lóhùn ṣe islam ma kí ni ìdájọ́ rẹ alqaf wọn pa ni so eléyìí túmọ̀ pé kí alọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam náà ìyẹn lè ṣe kí ni lè jáde kó nínú ẹ̀sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni la yahillu damu imri'in muslimin illa bi ihda salas anabi ní ẹ̀jẹ̀ mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ kàtà alẹ́ àyàfi pẹ̀lú nǹkan nínú nǹkan mẹ́ta tó bá ti ṣe nǹkan nínú nǹkan mẹ́ta ti ń bọ̀ wáyé anabi ní ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́tọ̀ọ́ anabi ní an-nafsu bin-nafs ìyẹn tó pààyàn tó bá ti kí ni wọ́n pa òun náà jí ni ẹ̀jẹ̀ rẹ̀ ti dẹ̀ tọ́ wọ́sẹ̀yìnbó zani abilékọ ó ti wà lé ọkọ àbótilọ́kọ rí oníyàwó lé àbótiníyàwó lé rí ó wá ṣe ìsìnà anabi sallallahu alayhi wa sallam ní ẹ̀jẹ̀ rẹ̀ ti dẹ̀tọ́ wọ́n ju ló kó pa ní tí ó fi kú. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni hi tariku li dinihi al-mufariqu lil jama'a ẹni tó fẹ́ sílẹ̀ tó lóun sẹ̀sìn má tó fi islam lẹ̀ tó lóun jẹ́ mùsùlùmí má nínú ìdájọ́ ibi tí wọ́n ti ń lo òfin ẹ̀sìn so ìdájọ́ tí wọ́n ṣe fún ọ so a lọlẹ̀ wò á rí i pé ká sọ̀rọ̀ nípa nítorí ṣe pẹ̀lú ní ba ẹ̀sìn jẹ́ yìí àwọn àkórí kan ni tó ṣe pàtàkì kan nítorí pé nínú àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala tó kí sẹ̀rí àṣọ fún wa àwọn nǹkan márùn kan bẹ nínú àwọn nǹkan márùn yìí alákọ̀ọ́kọ́ tó jẹ́ àkórí rẹ̀ ń bẹ òun náà ní kíni òun náà ní wọ́n pè àkọ́kọ́ tó jẹ́ tó jẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ní kíni Allah subhanahu wa ta'ala fẹ́ sọ ẹ̀sìn wa fún wa ẹ̀rí gbogbo àwọn adájọ́ tó ó gbé àwọn òfin kalẹ̀ tó jẹ́ pé kíni ó kọ̀ndẹ́mù ẹ̀ ìjọba bẹ̀sì yẹn jẹ́ ẹ́n inú jókòó tí ó bẹ̀sì jẹ́ òun lẹ́bọ inú tí òní jẹ́sìn yóò pé òun náà làwọn ẹsẹ̀ lámùpẹ́ láti gáìdì wa kó o níbẹ̀ ká mutí ká máa ṣe jalè ẹ̀rí pé Islam ó wá sọ wa kó o gbogbo àwọn nǹkan báyìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú àwọn kan Islam wá sọ òun náà ni hifdhun nafs hifdhun nafs ó wá sọ ẹ̀mí wa gbogbo tí ó bá fa téèyàn wá gba ẹ̀mí ẹlẹ́mìí ìsìláàmù tako kọ́dà tí wọn náà fi gbẹ̀mí ara rẹ̀ gan ìsìláàmù tako èèyàn gbọ́dọ̀ gbẹ̀mí ara rẹ̀ ẹni bá pa ara rẹ̀ ọ̀nkọ́tàlá náà sáfù fi ṣe é ṣùgbọ́n bí hi bí náà yọmọ ìyàmá ọkọ̀mọ̀ kọ́l alábìrin tó bá pa ara rẹ̀ pẹ̀lú nǹkan kan tó bá jẹ́ òkúta ìyàmá nǹkan yẹn gangan ni wọ́n ti kíni òní wọ́n fífi àjẹ́ nínú tó bá jẹ́ nínú tó bá jẹ́ ìyàmá tòótọ́ wọn gbẹ́bí yẹn bá para àìsàn ọ̀rọ̀ ní ká máa ní bí mo nira mi ẹ̀fìmílẹ̀ ẹ̀fìmílẹ̀ bí mo nira mi nígbà nígbà tí ti ra mi ara o wọ́n kó nira rẹ̀ Allah subhanahu wa ta'ala lónìí wa èèyàn gbọ́dọ̀ sí nǹkan kan fẹ́mi ara rẹ̀ kọ́dà ò gbọ́dọ̀ sọ́ọ̀jì nǹkan kan lára rẹ̀ kó wa máa rẹ̀ kó wa máa mọ́tò yára rẹ̀ léèdì lára ẹ̀sẹ̀ bó ṣe rí nira ó sì máa gbẹ̀sẹ̀ àyàfi bí tí Allah subhanahu wà lóun yàrá rẹ̀ ń tàtú ẹ̀ṣẹ̀ ni ó bí wọn máa pèsè torí pé wọ́n ara Allah subhanahu wa ta'ala ọba tó dára fún ọ kò ní o tọ́jú ẹ̀ àbí kí wọ́n wó tuntun nísìnyí kí wọ́n á kọ́ la fún yàn pé nígbà àbí ni má dáa mọ̀ mo fi sàmì sí mo kọ́ la ọ̀ka fún mo kọ́ la méjì méjì mo kọ́ pélé mo kọ́ abajà mo sá kẹ́kẹ́ gbogbo àwọn làtẹ́ yẹn kọ́ ẹsẹ̀ àwọn sọlá wa sọlá sọ pé láàánú allah ló wá wa ta'ala kí ló fà á tó fi ara wa yìí a gbọ́dọ̀ sọ́ọ̀tì bì kankan bẹ́ẹ̀ àbí tí Allah subhanahu wa ta'ala bá dàgbé ní ká sọ́ọ̀tì bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń sin bẹ́rẹ́ ni wọ́n á sin bẹ́rẹ́ sára ẹ̀ òkì bẹ́ àlùwò ẹ̀ kọ́ta má ti kíní kan àbí olóhùn bẹ́ẹ̀ wẹ̀ ju wọ́n á sin bẹ́rẹ́ bó ti sin bẹ́rẹ́ bó ti táwọ̀ èdè bá mi sìn ó dùn kó ti lẹ́sẹ̀ lẹ̀ náà bá wọn. àyà tuntun tí alukọ̀sí àdébí sallallahu alaihi wasallam yọ̀ọ́lẹ̀ fún wa àbí tí Islam fún wa nínú àwọn tí wọ́n yọ̀ọ́lẹ̀ fún wa lọ́nà tí èèyàn ti lè fi nǹkan ẹ̀ kẹ́jọ jáde lára rẹ̀ òun náà ni alihijama ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣe kọ́fí bẹ́ẹ̀ fẹ́ àwọn táwọn lábàá máa ń ṣe kí wọ́n máa ń dé àwọn haúsá tí wọ́n máa ń fi wo tí wọ́n fi fa ẹ̀jẹ̀ bíbí jáde ibi tó bá wà sí ìyàrá bá ti mú yẹn tí a bá ti lé ìdòdòsílá ìfúnbẹ́ ìfúnbẹ́ ní sunan anabi sallallahu alayhi wa sallam ní ìwòsàn bẹ́ẹ̀ ṣàlùfọ́tò mẹ́sìjáde ìwòsàn bẹ́ẹ̀ ẹ̀sìn báyìí àwọn ọ̀nà mìíràn wà bóyá operation bóyá wàá rẹ̀ yẹn nísìnyí wàá ní wọ́n operate yẹn mìíràn ẹsẹ bá mi kò sí kúrò òsì láì fi pẹ̀lú eléyìí àmọ́ tí ìbá ti gbowó àwọn ọ̀nà báwọn ẹ̀ ọwọ́ ló fẹ́ sàmì síra yìí la ó fẹ́ ya tàtú ẹ̀ àbí wọn fẹ́ segin kàbí wọn ní làálẹ̀ yìí tán kọ́ ni onítùmá sọ eléyìí ní sì nira ni kó ní abáyẹn ẹsẹ̀ sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala so kò ká máa tọ́jú bí kankan lára wa àbí tó bá ní a tọ́jú so sẹ̀ríà Islam ó wá sọ inú ẹlẹ́ẹ̀kejì inú àwọn kan tó wá sọ òun náà ní kíni hifdhun nafs ó wá sọ ẹ̀mí wa òun náà lọ́ba àdìsọ́ láfi fún wa ní Al-Qur'an ó ní wala ó ní ẹ má ti kí ni ẹ má ti kó para yín o ẹ má máa para yín inú ọ̀nà tó fẹ́ sọ ẹ̀mí wa fún wa òun náà ní kí ni ó gbé punishment kalẹ̀ fún ẹni tí ó bá pààyàn ẹ bẹ́ẹ̀ ó ti gbẹ̀san àbẹ́ni tó bá sáyàn ládàá ẹni tó gúnyàn lọ́bẹ tó fi tó tayọ àlà lórí ara ẹni kan ó ní ẹsẹ̀ ó ní punishment tí ìjẹ́lá gbé kalẹ̀ fún un so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú àwọn nǹkan márùn-ún tí ẹ̀sìn wa sọ fún wa òun náà ni àlàáfù ó wá sọ́lá káyọ̀ wá fún wa ní tí ó bá da làákàyè wa rú tí ò ní jẹ́ kí làákàyè pé má islam wa sọ fún wa ẹ̀ ibẹ̀ ibi òun náà níbi tí àwọn ibi tí ẹlòmíì òní kílẹ̀ ìmọ̀lẹ̀ rí wà kéèyàn má mú gbó ẹ̀sìn báwọn ní gbó ní máa da làákàyè rú ẹ̀sìn báwọn ní haram ní gbó sìgá ní máa ba àlàáfíà jẹ́ haram ní gbogbo ní máa ti máa kó palára bá àlàáfíà yẹn so àbí tí ó kó palára bá làákàyè yẹn Allah subhanahu wa ta'ala ó sọ fún wa ní ọlọ́ba àdìpẹ́ ọlá ولقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم الله سبحانه وتعالى ni òun dá ọmọ ènìyàn ní kíni ní àwòrán tó dáa jù construction to dáa Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa so àwa gbọ́dọ̀ kéèjì kankan bẹ́ẹ̀ bí o ṣe gbé làákà yẹrẹ bó ṣe ṣe kalẹ̀ wọn ní tìbáyì o ti dáa bó ṣe gbé kalẹ̀ nu mọ wàá mú kíní kan tí wàá da làákà yẹrẹ nu bára rẹ ṣe rí wọn bó ṣe fresh bó ṣe ṣe wọn bẹ́ẹ̀ náà ló dáa bó ṣe wù nù má wàá ṣe nǹkan kan fún rẹ kó wá sí kíni kó wá fàlà kan sí ara rẹ àbí kó wá ya kíní kan sára rẹ so eléyìí náà inú àwọn nǹkan pé èèyàn ń kópa bá ara ẹni náà ni. inú nǹkan tí Allah subhanahu wa ta'ala tó tún fi ẹ̀sìn tó fẹ́ kẹ́sìn wá sọ fún wa òun náà ni hifdul amwal ó fẹ́ ṣọ́ dúkìá wa fún wa islam wa láti wá dáàbòbò dúkìá wa ọ̀nà ológbà dáàbòbò dúkìá wa wọ́n gan fún rẹ̀ gan tó ní dúkìá ó ní ọmọ náà ní apà ó sì kí ó dáàbòbò dúkìá rẹ̀ nù má nà ó wọlé lọ́nà haram wọn náwó rẹ̀ sọ́nà tí ò tọ́ iná tó gbà dáwọ́ dúkìá wa ó láwọn ọmọ orúkọ àwọn ọmọ kéékèèké ó ní ẹ má gbowó wọn lé wọn lọ́wọ́ ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́wàá tọ ìwọ náà ló ń wọnú ní ogún rẹ nu má lè ṣe bó bá ṣe rí ó wà lọlé lálà sí ẹ èsì báwọn ṣẹlẹ̀ ìsàmù gbà bẹ ó ní ẹ má gbowó rẹ fún ẹ bá gbé sọ́dọ̀ ẹ má mójútó títí ó gbá àwọn ẹnìkan wà á dìde nísìn ṣe à ah, òfin yẹn ti ó ti háàṣì jù ẹ dákun ẹ bá lẹ́yìn ọgbìn yẹn lọ sí wọn fẹ́ máa jalè ẹ àwọn òfin títẹ̀ dáìsí àbúgbé kalẹ̀ nísìn àwọn òlò àwa ń lo tó tó burú jù bẹ́ẹ̀ lọ sábà mólè láwọn àbòmí nísìn báyìí ẹ ti ni wọ́n ti máa jàǹkàmá lérí jàǹkàmá ní wọ́n ti sáré sọ táyà sí lọ́rùn wọ́n ti sùn ná sẹ́ńbẹ́ni òfin Islam kó sábà mólè kan pa á ní àbí ká dáná sun ní wọ́n máa dáná sun ìyànú ẹ̀sìn Islam ni so àwọn wọ̀nyí náà ni wọ́n á takò sẹ̀ríà Islam pé á ah, ẹ má gbé tẹ ẹ bá rí olè tẹ ẹ fúnfẹ tí ò ti tẹ ẹ bẹ dáná sun tẹ wá bí pé ká gbé ọlọ́wọ́ dàbí ká dáná sun ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ kí ni ó mú kí ni ẹ gé mi lọ́wọ́ náà ẹ jẹ́ máa bá dé mi lọ ẹ ti bá wọn sáà ní kú ẹ̀wọ̀n kan àmọ́ náà táwa gbé kalẹ̀ níbi àwa afa òfin Allah subhanahu wa ta'ala bí òfin mi táwa gbé kalẹ̀ táwọn lọ́wọ́ ara wa òfin burúkú wa ni àfin àtọwọ́dà fúnra wa ẹlòmíì ó pa olè lápá ayé ó lè ti ọwọ́ bọ nǹkan ọmọkùnrin rẹ̀ kán sì kà á mọ́ bẹ́ẹ̀ tó má lọ àwọn nǹkan eréṣiríṣi láwọn nǹkan aburú ṣe pé òfin tó ṣe tẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá ti gbé lọ́wọ́ nísìnyí tọ̀ òun náà ṣe kí ni yóò fọwọ́ sí ọwọ́ gbé àwọn yóò ti kẹ́kọ̀ọ́ látara rẹ̀ àwọn náà jìnnà sínú nǹkan báyìí yóò sì sọ dúkìá òní dúkìá so ìsìláàmù gbé òfin yẹn kalẹ̀ ọba àlekíọ́lá ni wasariqu wasariqatu faqta'u aydiyahuma àtòlè lọ́kùnrin àtòlè lóbìnrin faqta'u aydiyahuma ó ní ẹgbí ọwọ́ àwọn méjèèjì nàkàlà min Allah eléyìí yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ ìyà fún alátọ̀dọ̀ Allah jaza'an bima kasaba nakala min Allah ẹ̀san tí wọ́n ṣe nù ìyà eléyìí fún Allah subhanahu wa ta'ala so eléyìí ní sìn láti ṣe kíni láti sọ dúkìá oní dúkìá wọn ká lùkọ́ kan wá òpé ah nígbà kan ti wọlé abá ti gbé dúkìá rẹ̀ abá ti lágbára jùlọ kò sí àgbà tí ó ṣe fún wa ẹlẹ́ẹ̀karùn-ún nínú tí ẹ̀sìn wa sọ fún wa òun náà ni hifdul ansabi wal a'rad ẹ̀sìn wa sọ ẹbí wa kò fẹ́ kí nǹkan kan kò fẹ́ kó sàtàwọ̀ nínú fámìlì òkàlùkù wàlẹ àrọ ó sì wàá sọ dúkìá eh, ọmọlúwàbí wa ó wàá sọ fún wa ọ̀nà wo ló gbà tó fi sọ tó fi tẹ́lẹ̀ ìfún wa Allah subhanahu wa ta'ala gbé punishment kalẹ̀ pé ìwọ tó bá ti ṣe zina ìyà tó jẹ yìí tó bá ti fẹ́ níyàwó lọ níyàwó ọmọ kó níyàwó sílẹ̀ ó wá ṣe zina nìyẹn ó jìyà nítorí pé o fẹ́ ṣe kí ni o fẹ́ contaminate family kanu nígbà tó wá bẹ àtọ̀ alátọ̀ tó lẹ́tọ̀ọ́ sí ó wá báyàwó níyàwó lájọṣepọ̀ ó wá lọ lè bí ọmọ tí èso ọmọ bẹ̀ sínú ilé wọn eléyìí ní sẹ́ni dégínì ẹ̀ ń da fámìlì ọ̀ fámìlì òun nù tó fámìlì máa ń píọ̀ ni pé a ah, àwọn bàbá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n fẹ́ra wọn pàtó wọn ló dégínì wọ́n fẹ́ra wọn wọ́n ti bí àwọn ọmọ lọ́nu bó ti yẹ kó rí nù ẹ̀sìn báwọn alẹ́ sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ̀rọ̀ ó ní láti fi jọ́sìn láti fìdílé ìyẹn náà wọn tó fi dérí òun yàní alẹ́ sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ̀rọ̀ ní ìyẹn náà tó mọ̀ ní wọ́n fẹ́ra wọn lọ́nà halal ètò tí wọ́n fẹ́ra wọn bí kan wọ́n fẹ́ra wọn lóyún sòṣèlú àìsílámù fẹ́ sọ fámìlì kó jẹ́ pé tí ó máa jẹ́ fámìlì fámìlì gidi ni tí o ní jẹ́ pé àwọn àtàwọ̀ yóò máa wọnú family so àwọn ẹlòmíín bẹ láwùjọ tá a wà yìí tí wọ́n sọ kíní wọn tí wọ́n sọ di ẹ̀tọ́ dé láàrin ara wọn wọ́n sì máa sọ kàgbé lágbájá wọn àti lágbájá àlè ara wọn eléyìí wà lé ọkọ eléyìí wà lé ọkọ eléyìí náà níyàwó wọn wọn bára wọn ti sọ sáà kọ́dà yìí máa ṣẹlẹ̀ ńkọ míì tó jẹ́ pé wọ́n á gbóyìn máa bímọ fúnra nínú ilé ọkọ míì ó sì bí oyún olóyún ìlú ọdún ilé ọkọ rẹ̀ ọkọ sì ń tọ́ ọ ẹ ò sì wá àbúrò òwúrò àwọn bàbá àwọn kì í ṣẹlẹ̀ láwùjọ wa kí ló fà á nígbà tá a pa òfin Allah subhanahu wa ta'ala sí tó àyíká bá ti ànáwọ́sì jimá jọ kan ibi ẹnìkan tó ṣe ìsìná gbogbo yín labá ti kí jimá lónìí wọ́n ní sẹ́mẹ́ntì ń o á sì ń lálà fún yẹn o tí gbogbo yẹn wá pé bám ẹ táwọn yẹn forí pẹ̀tẹ́sì náà forí gbogbo ẹ̀ náà wá wòran tí wọ́n tún fídíò rẹ̀ gẹ́gẹ́ tí ròyìn tún gbé náà wá sí ní blálà ọgọ́rùn-ún lójútayé gbogbo àwọn ọ̀dọ́ tó ti èyí tí ó sa ilé ilé àwọn kí agbára yá gbèsè àwọn yóò wà nù wọn èyí tí ó sì ṣe kíni yóò fọwọ́ rẹ̀ ti tọwọ́ gbé bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ nù wọn àgbàdo àti sọ́dẹ̀ tán láwùjọ. àmọ́ wọn mẹ́lòó mi náà àwọn àwọn tí wọ́n ti tọkọ ńlé àbọ̀tán ti níyàwó ńlé àbọ̀tán ti wà ńlé ọkọ wọn wá mú wọn wá ju kálókò parí níwájú gbogbo jama gbogbo ayé rí ẹ rí i pé gbogbo àwọn tó ń yàrá wọn lálé wọn náà ó ti kíni wọn fọwọ́ síbi ọwọ́ gbé wọn kálukú àmọ́ gbà tó jẹ́ pé kò sófin wọn kálukú ẹlòmíì ẹlòmíì ìyàwó ìyàwó yóò máa yan lálẹ́ fáájú tí tó sì fi ṣe tó sì á jáde nílé ọkọ rẹ̀ tó sì á lóun fẹ́ sílé eréṣiríṣi náà ní ìṣẹ̀lẹ̀ láwùjọ so ala Islam ó fẹ́ sọ ọmọlúwàbí wa ó fẹ́ sọ fámìlì wa so iná ọ̀nà tí Islam fi gbà tó fẹ́ sọ ọmọlúwàbí wa òun náà ló ní ká má parọ́ sinamara wa ẹ má parọ́ ẹ má lẹ́kọ̀ọ́ sinamaya abajà òun sinani òun rà lóyún gbèsè wa òun sinani ọlọ́run mọ iye ọkùnrin tó kọjá lórí ẹ̀ báwọn ẹni ká kí n eléyìí ní sẹ̀ríà islam tó o bá lẹ́rìí fún blala ọgọ́rin blala ọgọ́rin etí etí blala sáńsà ìṣègbà tí etí tí wọ́n nà ní ọgọ́rin blala tó gba ayé nìyí òun náà ní punishment yẹ ẹ wá wo iye ọgọ́rin blala tó ká tẹ́lẹ̀mí ti dáná kalẹ̀ látara pé ilé ẹ̀rí kò dìnnà kò ní gbé tó bá dijọ́ gbìdàlẹ̀ fi àmà òun ní tí wọ́n blala ló sọ tó bá dijọ́ gbìdàlẹ̀ fi àmà àmọ́ tó ti dé di blala ọgọ́rin ní sẹ́dáadáa rẹ̀ wọ́n mú oṣù mẹ́rin anabi sallallahu alayhi wa sallam lórí bẹ́ẹ̀ njẹ́ o jo njẹ́ o sọ ẹlòmíì jẹ́ njẹ́ o jo kalẹ̀ tó bá jẹ́ ògbéjà kìí ama nù gbogbo àwọn kata kakalẹ̀ yìí òun ni o sọ ẹlòmíì di ẹni tí o jo kalẹ̀ tí o wà ní mísẹ́ dáadáa kan máa ń tó sì wọ́n tó bá jẹ́ ògbéjà kìí ama nù. anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn sábẹ́ rẹ̀ jọ kan anabi ni atẹ̀síwò náà mani mọ́fìlì anabi ni jẹ́ ma ẹni tó jo kalẹ̀ ẹni wà stranded tí o ní kankan àwọn sábẹ́ ni al-muflisu fina man la dirham lahu wala darar man la dirham lahu dinar lahu wala darar ẹni tá a mọ̀ bójú kan lọ́dọ̀ tiwa tó wà standard òun náà lẹ́nu tó jẹ́ pé kò ní owó dirham owó dinar tá ná ẹ wàá kó rẹ̀ kó tí kọ́ bọ̀ mbẹ́ anabi ni al-muflisu fi ummati al min ummati anabi lẹ́nu tó jọ kalẹ̀ ní àlùmọ́ àwọn òun náà lẹ́nu tó jẹ́ pé tó bá dijọ́ gbé dàrú kìyàmá yóò wá pẹ̀lú òun ẹ̀rùn rẹ̀ ó pè é yóò wá pẹ̀lú àwẹ̀ àwẹ̀ rẹ̀ ó pè yóò wá pẹ̀lú àwọn tẹ́ dáadáa gbogbo òṣùwọ̀n rẹ̀ ni ó pè anabi sallallahu alayhi wa sallam anabi ni yaati kọkọdi kọdi kọtala haada ó pa eléyìí nígbà tó wà láyé wà haada ó lé eléyìí lóko sí nígbà tó wà láyé wà ákàlà haada ó jẹ owó eléyìí lọ́nà àbòsí nígbà tó wà anabi ni gbogbo àwọn tó wà á ṣe eléyìí fún gbogbo wọn ni wọn wà á di láti wá béèrè àwọn wá béèrè fún wọn tó bá jọ́tà ń sọ yìí wọ́n wàá máa múnú dáadáa rẹ̀ Allah subhanahu wa ta'ala ní ká máa múnú dáadáa rẹ̀ ní tó ṣe déédéé ní se ṣe fún kálukú ẹni tó gbé ten thousand náà múná ẹmu dédé ládàá tó tó ten thousand ẹkọ mẹ́rin máa lọ ẹni tó pa tó tó dédé ládàá tó ṣe déédéé ẹ̀mí tó pa ó gbé fẹ́ni yóò máa lọ báyà yìí ni ó sàánú ẹlòmíì gan tó fún wa lóbi wa padà á ségbéni tó padà fi wá lóbi òun náà ló fà á sí ẹgbẹ́ ẹlòmíì wọn sọ pé tẹ̀ mí bá ẹni bá mi yóò gba dáadáa ni nígbà Allah subhanahu wa ta'ala kò ní sábòtì fún yà kéèyàn ó tètè yá lọ ibi kíni kó dá nǹkan padà láyé ní àyè gbogbo tó bá gba láti kíámà yóò nira ànábì ni wọn kálukú ma wá wá wọn ma wá fún wọn ní ẹ̀tọ́ wọn ànábì sábà ti wá fún àwọn tí wọn fẹ́ gba nǹkan ànábì yẹn lómi bẹ wọn wá fún ó fún wọn ó fún àwọn èèyàn ní nǹkan wọn débi pé àwọn èèyàn dúró tí wọn fẹ́ gbẹ̀tọ́ wọn dáadáa rẹ ti ti tán àwọn èèyàn sì dúró sọlá àwọn ó gba ẹ̀tọ́ wọn kò sójú àánú tá a lọ́jọ́ tá a ń sọ yìí tẹ́lẹ̀ mi wa ní gbà tó ń da ti bẹ̀rẹ̀ jọ wá sábà ìtẹ̀mí yá mi tẹ̀mí ẹnì kan ní yá mi tẹ̀mí tó kálukú náà ló ní bìẹ̀ tó bá ti jọ́ gbéra kìí so ẹni yìí àwọn tó wá dúró pé tọ́ afẹ́ gba ẹ̀tọ́ wa ànábi ni wọ́n sẹ̀ wá sí kí ni wọ́n máa wá mú nínú aburú àwọn yẹn tó gbà tí wà ń dáadáa máa yẹn nìsí ẹ̀já máa yọ ní ẹ̀já máa yọ ní aburú kí ẹ̀ ká máa wá dà á kún tába ti yọ aburú yín kù ládàá ó sì kí ni yóò gbéra sókè díẹ̀ wọ́n tún wá máa sí kí ni wọ́n tún wá máa wọ́n tún wá máa dà á sínú òṣùwọ̀n tiẹ̀ yóò wá já kan aburú kò wá ní sẹ́ dáadáa kan anabi sallallahu alayhi wa sallam ló wá sókè ni ma ìtúrahu alẹ́ wà ìtúrahu fi náà anabi sallallahu alayhi wa sallam wọ́n wá dá sínú sẹ́ yàrá dáadáa rẹ̀ nínú òṣùwọ̀n rẹ̀ wọ́n wá látara bẹ́ẹ̀ wọ́n wá sókè ni wọ́n wá ju sínú náà ẹ̀wọ̀n kaba wọn gbòòrò àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé ìdájọ́ rẹ̀ ń bẹ látàyè táàjẹ́ táàṣe táàjẹ́ bóyá ìsìn òun náà tó bá jẹ́ òbí dàkí àmá Allah subhanahu wa ta'ala yóò gba ẹ̀tọ́ oníkálukú yóò gba fún so a nígbẹ̀yìn nàwákìlú islam islam kìí bíbàjẹ́ islam ọ̀nà mẹ́ta ni máa wá nígbà tí máa gbà ṣẹlẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ náà ọ̀nà tí máa gbà ṣẹlẹ̀ òun náà ni kéèyàn sọ̀rọ̀ kèfèrí jáde lẹ́nu ká sọ kéèyàn sọ̀rọ̀ tó jẹ́ látara ọ̀rọ̀ islam máa bàjẹ́ lápèjúwe nísìnyí bóyá bíi kéèyàn máa sọ̀rọ̀ ẹbọ jáde lẹ́nu pẹ̀lú pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kẹ́lí máa kófò àbí kéèyàn máa bú Allah subhanahu wa ta'ala àbí kéèyàn máa bú Islam àbí kéèyàn máa bú ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kófòrò ni àbí kéèyàn máa pé nǹkan mí iná jáde lẹ́nu ìyá máa ta ayé di kèfèrí ẹ̀yin yá mi ẹ̀yin yá mi ò sòrò nga ẹ̀yin lẹ́yìn ṣe kíní kan mú kíní kan ẹ̀yin lẹ́yìn ṣe kíní kan ó ṣe kíní kan ẹ̀yin tẹ́ bá ní orí jẹ ní orí jẹ ẹ̀yin tẹ́ bá ní orí mu ní orí mu dákun mo bẹ̀rẹ̀ ẹjẹ́ mi ò rí jẹ lónìí ẹjẹ́ mi ò rí mu ẹ̀bọ nù eléyìí oníṣìí ọ̀nà wo ló gbà dẹ́bọ ọ̀rọ̀ ẹnu ni alikófuru alikini alikófuru bilkọ́wù ọ̀rọ̀ ẹnu ni ìyá máa di kìfì látara ọ̀rọ̀ tí yẹn sọjá di lẹ́nu kí yẹn máa pè nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala kí yẹn máa pè màláìka kí yẹn máa pa àwọn àlìjẹnu kí yẹn máa pa àwọn èṣù ẹ wá lọ́wọ́ ẹ wá sí nǹkan so ìmàmúyà ìmàmúyà di ìmàmúyà di gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó máa tún múyàn tí máa gbìyànjú jáde nínú ẹ̀sìn òun náà ni kí ni alukufuru alukufuru bil amal ìfẹ́ tí bí ó sọ̀rọ̀ jáde lẹ́nu ìfẹ́ náà máa di kèfèrí kéèyàn pa nǹkan mi fa lẹ́yìn alọ́ nǹkan mi sí Allah subhanahu wa kéèyàn pẹ́ẹ́nà fún nǹkan ẹ̀rọ yìí ó wà lọ́lẹ́ pa sí ojú ọ̀nà ló pa sí dáhùn ẹ̀dín kọjá pẹ̀lú àwọn adánilẹ́ran àwọn adániládìẹ tí a ẹran kan bẹ tá a ti ṣiṣẹ́ fún ọ ẹran yìí dúdú báláwo ni tí ò láwọ̀ ẹran yìí funfun báláwo ni tí ò láwọ̀ ẹran yìí bàbá pátán àníjẹ nǹkan kan bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn àwa kó lọ síbi kan àwa lọ kó síbi kan gbogbo eléyìí ìpẹ́ ẹran fún nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala ẹ̀gbọ́n náà ti wù náà àdàbọ̀ ìgbà ìrìlá ní ọ̀tọ̀ sí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú tí máa ń sọ̀rọ̀ àdìgbèsè rí òun náà ní kíni àṣàk kéèyàn ó ṣe kíni kéèyàn ó ṣe èméjì nípa ọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn máa ṣe èméjì nípa àlìkè àmọ́ pé àlìkè àmọ́ náà ṣú ọ̀yìn wọ́n sàn wí dẹ̀ nípa ẹ̀sìn wọn náà dáhùn sí náà níbi àgùnmọ̀ ọlọ́run kéèyàn máa ṣe èméjì bí ẹ̀sìn wọn fúlàní àti wáyé òun náà ní àkúrà ìjájú ẹ̀ náà ẹ̀ wọn kọ́ lẹ́nà làákàn gbà ajẹ́ pé islam tó èméjì tí máa sọ yàn di kíni tí máa sọ yàn di kèfèrí ni inú tí máa gbé ẹ̀jáde tí máa sọ yàn di kèfèrí òun náà ni àdìsọ́kàn kéèyàn ládìí sọ́kàn yá ó wà ní ọkàn yẹn pé èèyàn máa ń ládìí ọkàn ẹ̀ bọ̀ yá kéèyàn ti ní sọ́kàn pé àwọn kan bẹ dọ́lọ̀ bá lòun lè ṣe fún yẹn wọ́n lè ṣe kọ́lá kó má sọ jáde lẹ́nu ẹ́ pé àwọn kan bẹ o kọ́lá bọ́lọ̀ bá lòun ní ṣe nǹkan àwọn yẹn lè ṣe é tètè kíni kíkan ó ṣe é ni àbí inú ọkàn ló sì wà gbogbo ládìí ọkàn rẹ̀ so àwọn àdìọ́kàn ẹ̀kọ́ náà ó pọ̀ gan ó jẹ́ pé tá a bá kọ́ra ń wọnú àwọn kan tí ń ba Islam jẹ́ á máa mú àwọn àpèjúwe rẹ̀ á máa mú alọ́kọ̀ọ̀kan so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí wọn náà làwọn ọ̀nà tí wọ́n gbà di kíni tí wọ́n máa fi gbà di ẹlẹ́bọ ó sọ jáde lẹ́nu ni ó sọ ẹni ó di sọ́kàn ni àbó ti yè méjì nípa nípa ẹ̀sìn nípa Islam àkúmọ̀ bí Islam náà rí ẹ̀ ọ̀ngálùkù náà fún sí náà ní àwọn tọ́lọ́wọ́ gbàdúrà jáde kìá máa ẹ àtàwọn ẹlẹ́bọ àtàwọn kírísítẹ́nì àbíkọ́ àwọn sọ́mọ́ sọ kọ́lọ̀ nǹkan náà làwọn ń sìn ọ̀nà tó kẹ́yàtọ̀ làwọn ń sìn ìgbà náà àgbẹ̀ pàdé lọ́dún láti àmà iye méjì nu o mọ ìsìlámù tó ń sẹnu o nìkan sẹnu àbíkọ́ o ní lọ́kàn pé ìsìlámù nìkan lẹ̀ sìn gbogbo tó kù tí ẹ bá ti ṣe ìsìlámù ẹ̀sìn ni wọ́n àti ọ̀gbìn àti àmà àwọn so a nípa ọ̀rọ̀ nàwákìlì Islam pé bí Islam ti máa ń bàjẹ́ àwọn èèyàn wá pín sọ́nà mẹ́ta lórí ẹ̀ àwọn pín àwọn èèyàn pín sọ́nà mẹ́ta lórí ẹ̀ àwọn nǹkan bí aláṣẹjì ni wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn islam pé bí islam ṣe máa bẹ́ẹ̀ ṣe máa jáde tó fi islam àwọn nǹkan bí aláṣẹjì ni wọn àwọn nǹkan bí aláṣẹ ètò ni wọn àwọn nǹkan bẹ́ẹ̀ sì wà láàrin kí ni wọ́n wà láàrin gbogbo tẹ́wárí àwọn tó jẹ́ aláṣẹjù àwọn náà làkọ́kọ́ aláṣẹjù ni wọn àwọn náà làwọn tó jẹ́ pé kí ni wọ́n tayọ àlà níbi ìmọ̀ ìṣèdájọ́ léèyàn aláṣejù ni wọn àwọn náà ń pè ní alkhawari wọn bẹ̀rẹ̀ láti gba kíni látàyà anabi sallallahu alayhi wa sallam òun náà ni wọn bẹ̀rẹ̀ sí jáde wọn jáde nípa àwọn kulafa rashidun tó jẹ́ pé wọn a máa pe kèfèrí ní wọn a máa pe mùsùlùmí tó kó sẹ́ṣẹ̀ wọn ó sì máa pe lẹ́lẹ́bọ wọn ò ní ẹlẹ́bọ ni inú àwọn kan tó wá gbajúmọ̀ ní sẹ́ẹ̀ máa fi dá wọn mà ẹ̀yìn kọ́lẹ̀ lómi lè má pe àyẹ̀ tó kéré sẹ́bọ tí èsẹ̀ bọ̀ eléyìí náà wà láwùjọ wa lónìí ẹlòmíì láì mà mà ṣe bẹ́ẹ̀ mà sọ bẹ́ẹ̀ yá wàláì ó wọ̀ náà fún tó ṣe ẹ̀dẹ̀ báwọn tí yẹn bá ti ń bóra fún yẹn wọ̀ náà ìtumọ̀ yẹn náà ni pé èyàn ti di kèfèrí kèfèrí ni wọ́n jẹ́ náà ṣùọ̀ fún yà ẹ̀sẹ̀ ó jẹ́ náà ṣùọ̀ fún yà ẹ̀sẹ̀ wà láàrin bó bá wọ lọ́run yóò fi àrẹ̀ jẹ yàn tó bá sì wọlé fi yàn pẹ̀lú pẹ̀lú ẹ̀sìn so ó wà lọ́wọ́ àwọn táǹpì ní kàwárí yìí irú wọn wọn bẹ láwùjọ wa yìí náà làwọn táǹpì sọ pé gbogbo bídíà kúkúrú ni gbogbo àdádálẹ̀ kúkúrú ni tó dẹ̀ jẹ́ pé bídíà lọ́dọ̀ tiwa sì ní ẹ kò pín lọ́nà méjì kò pín sí ẹsẹ̀ kò pín sí tó jẹ́ ẹsẹ̀ tó jẹ́ mọ̀ká sẹ́kọ̀ àti tó jẹ́ mọ̀ká sẹ́rọ̀ wọ́n tó wá lé débi pé àwọn nǹkan tí èsè bídíà kan tó wá gbé wọnú bídíà ní tí èsè bídíà ní tó kí wọnú bídíà tó látara bẹ́ẹ̀ láti kíni láti fi kán bá pe àwọn èèyàn ní kékeré náà ni tó ẹ tó bá ti ní wíwé léyìí lọ́wọ́ náà àwọn tá a kà yìí àwọn kàwárí jèlè ẹ ti bá wọn àwọn tí wọ́n máa ṣe kíni wọ́n tayọ àlà níbi máa pè yàn ní kékeré inú tí wọ́n tún ní lọ́wọ́ táàtì máa fi dá wọn mọ̀ òun náà ni al-khuruju ala wùláṣì umuri al-muslimin àwọn aláṣẹ wọn a máa jáde láwọn aláṣẹ lé lórí wọn ó jáde lórí láwọn aláṣẹ lórí kó máa takò wọn níta gbangba wọn máa kọ̀ndẹ́mù ẹ jáde lé wa lérí ẹgbẹ́ ọyìn tí wọ́n ti fún wa ò da wọn ò fún wa lómi wọn ò fún wa ná téèyàn bá ti ṣe gbogbo eléyìí níta gbangba lórí àwọn tó bá jẹ́ aláṣẹlẹ̀ lórí inú àwọn ìwà kan náà àwọn ìwà kàwárí yìí tó wà lọ́wọ́ rẹ̀ abilé rédíò kí ẹ máa kọ̀ndẹ́mù gọ́fẹ́mẹ̀ntì kí ẹ máa sọ fáwọn aráàlú pé ah, àwọn ò ẹlẹ́ ọkọ bẹ́ẹ̀ kí ẹ máa sọ fáwọn aráàlú pé àwọn ah, ọgbọ́n sẹ́ńtì àjẹ wa kò sí ná kò sómi kíníkà kí ẹ máa wá sọ níta gbangba eléyìí inú àwọn kàwárí yìí ẹ̀sìn báwọn inú àwọn kàwárí yìí tánàbí sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ́lámù tó ti wọ́nu wa pé àgbọ̀dọ̀ ṣe lórí pé aburú ni máa ń dálẹ̀ á máa ní máa mú yàn kórìíra àwọn tá ń darí yàn ni yóò mú yàn máa kuru aburú pẹ̀lú wọn yóò mú yàn máa tẹ̀lé àṣẹ wọn mọ́ téèyàn bá ti wá tẹ̀lé àṣẹ wọn téèyàn rọ aburú pẹ̀lú wọn àwọn náà ti kí ni àwọn náà máa wá lé lórí wa bá a ti tẹ̀lé àṣẹ wọn bá a ti wá aburú rò wọn bá a ti ń fún wọn kíkà Allah subhanahu wa ta'ala kó má jẹ fún orí pa orí ayé àtàlùkì àmọ́ ọ̀nà tí wọ́n wá ní tí wọ́n gbà tí wọ́n fi ní orí ayé àtàlùkì òun náà ní ká máa burú sí i wọ́n máa wá burú sí i ṣe wà lórí wọn máa fi àjẹ wá àwọn àjẹyàn àjẹyàn fáá títí tábìlì bá wọn subhanahu wa ta'ala nínú abúlé máa ń tẹ̀yìn ẹ̀bọ́ òun náà ní pé tábà ara wọn tó le nínú àwọn tí wọ́n ń darí wọ́n wá dìde ní ìdìbò kí ni àárín gbà wọ́n wá dìde pé àwọn onígbà kí ni wá ṣẹlẹ̀ àwọn tó wá já àwọn tó ń darí ìlú àwọn alágbára wà lọ́wọ́ wọn yóò wá di pé kí ni yóò di pé wọ́n pààyàn yóò di pé àwọn yóò máa kú káàkiri oríṣiríṣi ẹ wọ àwọn ìlú kan ti ṣerú ẹ̀ nàìjíríà ní ìlú ayé nísìnyí àwọn kan àwọn àkàwárí ti wọn alùpàdé àwọn náà ń pè ní alùpàdéyà àwọn ká jòkó ni ẹni wọn mọ̀ fi ya fọ́tò ẹni wọn mọ̀ fi sọ̀rọ̀ lásán àwọn àwọn kan bẹ àwọn oníjòkó wọn ti fẹnu sọ́hún wọn tún jáde ni wọn lè kóra wọn ni káwọn lè má ju mẹ́wàá lọ wọn làwọn lè bá aláṣẹ wọn sì máa bá fa wàhálà so àwọn sì lè pọ̀ tí wọ́n jáde lé lórí látara bẹ́ẹ̀ aláṣẹ náà ó lo agbára tó ní lórí wọn wọn bẹ̀rẹ̀ sí máa fa wọn aburú tí wọ́n ń ṣẹlẹ̀ ń bẹ̀rù alámìsí ní ká jìnà sí ewu nǹkan báwọn nínú àwọn kan tó tún gbajúmọ̀ nínú àwọn kan kàwárí yìí ẹ òun náà ní istihlalu dima'il muslimin wọ́n máa sọ ẹ̀jẹ̀ mùsùlùmí dẹ̀tọ̀ ẹ̀wà boko haram ní a mùsùlùmí wọ́n ti kà á fún báwọn nìkan ní mùsùlùmí tó náà ló pàdé kókò síbi tí wọ́n lè jí bọ́ọ̀mù sí kọ́lá àwọn fúláṣí tí èèbá ti ọdún ọ̀pá ara àwọn òsín náà bẹ̀ kẹfẹ́rí sí ni ọlọ́dọ̀ tí wọ́n bá wọn ó ju wọn sọ́dọ̀ wọn ní ọ̀pá ọgbìn ẹ̀dá lórí tó àwọn inú àwọn aburú àwọn boko haram inú ẹ̀ náà ni àwọn kàwárí wọn náà ní sáyẹn dára àwọn boko haram kò wá fi dandan kárí gbogbo ẹ̀ kó lá èèyàn lè ní kan gbogbo àwọn kátà ń sọ ẹ̀ èèyàn lè ní káfẹ́ gbogbo mùsùlùmí kẹ̀wé rí lọ́wọ́ ní kàwárí ti làwọn jàbàtà wọ́n ara àwọn ti kàwárí kéṣe dandan ní kí gbogbo nǹkan pé sí ńlá ẹ̀ ìpè mùsùlùmí ìpè ẹlẹ́sẹ̀ ní kébèrè gan nínú àwọn nǹkan kàwárí tó sọ̀rọ̀ ní kàwárí kìí so aburú ni àwọn kan wá ń bẹ tó yẹ pé àwọn sàṣètò àwọn gbà yìí pé kò sí ti ń jẹ́ kébèrè àwọn náà pẹ̀lú àwọn àlùmọ̀rìdìyà tẹ́yìn bá ti jẹ tó bá jẹ mùsùlùmí ó ti jẹ ẹnu kò lè di kèfèrí má kò sí tó lè ṣe àwọn náà máa sọ pé látẹ̀dúró látẹ̀dúró máa lè ìmán máa sùyà tẹ́yìn bá ti ní mú ìmánì o gbogbo ẹ̀jẹ̀ tẹ́yìn bá ń sẹ́yìn kò sí nínú kò lé ìmánì rẹ̀ ti wà bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ìmánì elékèéjì tó bá sọ pé bàbá yìí dé o ti gbà dànù ọba àmà wá sí nǹkan mi ọba àmà sí nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala ìṣúná yẹn so àwọn eléyìí ti aláṣẹ tó làwọn àwọn kan náà wá jẹ́ al-mutawassitun náà wà láàrin gbogbo àwọn náà ní àwọn al-sunnah wal jama'ah tí wọ́n wà láàrin gbogbo láàrin àwọn méjèèjì àwọn wo ni àwọn náà làwọn tó jẹ́ pé wọn ò ní sọ pé kò sí kèfèrí pé kò sí sí àdéhùn ìṣèkò lẹ́sìn kèfèrí alùsùn náà wù bẹ́ẹ̀ alùsùn náà sì ní pé yàn kèfèrí pẹ̀lú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n yẹn ni pé ntí ànábì bá ti pè yàn kèfèrí pé ah, bẹ́ẹ̀ bá ti nǹkan báyìí kèfèrí ni wọn náà alùsùn náà sọ ntí Kùránì bá pè yàn kèfèrí pé ah, ẹ̀tọ́ bá ti nǹkan báyìí kèfèrí ló jáde kó mẹ́sìn wọn náà ni wọ́n sọ àwọn wà láàrin gbogbo wọn wà láàrin àwọn aláṣejù wọn ò sá gbogbo àwọn sàbẹ̀ ànẹ́bí náà àwọn náà lò dájọ́ yìí àwọn bàkàrọ̀ ojú aláwọ̀ àrí bàtà nàbí gba táwọn bàkàrọ̀ ti dé ìjọba àwọn kan láwọn sànàbí tó dé ìjọba àwọn kan láwọn ò ṣe islam mọ́ àwọn láwọn ò yọ sàká mọ́ pé ànẹ́bí náà ní kò mọ ẹ̀kọ́ sàká ànẹ́bí ti kú àwọn bàkàrọ̀ wa bá ọtí tí ó bá ọba tí ó láwọn ò yọ so àwọn bàkàrọ̀ wa ní gbogbo ẹni kẹ́ni tó bá ti yàtọ̀ láàrin irun zakat hajj gbogbo ẹ̀ báyìí ó fẹ́ ti yàtọ̀ láàrin kó ẹ̀sìn so Abubakar wa dìde ó gbógun jà wọn ó sì pa wọn nígbà wọn so ó tún máa gbé kíni àwọn sàbẹ̀ àdébí náà mọ̀ pé èèyàn máa ń ṣe nǹkan tí ó sì kíni tí ó jẹ́ mùsùlùmí tẹ́ àwọn táwọn sọ yìí mùsùlùmí wọn láyà nẹ́bì mùsùlùmí ni wọn náà àwọn sàbẹ̀ àdébí náà wà àwọn táwọn àdébí lọ sá wọn yẹ yí padà so ajẹ́ pé ìlànà ànábì sallallahu alaihi wasallam ìlànà àwọn sàbẹ̀ rẹ̀ òun náà ní kíni òun náà ní pé bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí ẹn o lè jáde kó ní islam pẹ̀lú àwọn kan tó bá ṣe èkó náà lápàdá máa bẹ̀rẹ̀ sára ìfọ̀ alẹ́ kọ̀ọ̀kan tó bá ti jọ mẹ́jọ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì nínú lànà nẹ́bí ni pé tí èyí bá ti ṣe tó gbé ẹ̀jáde kó mẹ́sì àgọ́dọ̀ máa fi gbé yẹn kékeré àgọ́dọ̀ fi gbé ẹ̀jáde kó mẹ́sì ẹsẹ̀ gbogbo bẹ́sẹ̀ náà bá ti kọ ìwó pọ̀ tó ẹlẹ́sẹ̀ náà ni ó máa jẹ́ lópin ìgbà tí o bá ti sọ ẹsẹ̀ ń dẹ̀tọ́ tí yẹn bá jáde fún wá sọ pé ọtí halal ni eléyìí yóò di kékeré ni àmọ́ sọ fún wa pé zina halal ni kò sí tó ṣe yóò di kékeré ni àmọ́ sọ wa pé nǹkan ṣe náà ni ó máa láì dáa nǹkan ṣe náà ni ìdánilójú ni ìdánilójú ló nǹkan jalè náà ní kó máa láì dá nǹkan mutí náà ní kó máa láì dá nǹkan tuntun náà ní kó máa láì dá eléyìí ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́ṣẹ̀ náà ni ó máa jẹ́ títí yàní ó túbà ó kò túbà ẹlẹ́ṣẹ̀ náà ni ó máa jẹ́ tí o bá ti sọ dẹ̀ tọ́ so tó bá ti jẹ́ mẹ́jọ pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala á bẹ̀rẹ̀ àlàyé lórí ntànkì ní nawasulu Islam tí ó wà nínú kẹ́kẹ́ bó ti wà nínú síra àṣekọ̀ Muhammadu Abdul Wahab mẹ́wàá pé náà ni wọ́n dákọ̀ fún wa bẹ́ẹ̀ gan ó pọ̀ gan àmọ́ mẹ́wàá yìí ó jẹ́ pé bíi mẹ́wàá tó jẹ́ pé òun náà ní kíni ó ní àwọn ẹ̀ka nínú ni ó jẹ́ pé lẹ́yìn bá ń fẹ́ lójú yóò tún máa bá àwọn mìíràn jáde lábẹ́ rẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala fún wa sọ ẹ̀sìn wa ó máa jẹ́ kí akosinu ìmáàlìkù ẹgbẹ́ òbí àwọn akosinu ti ìmáàbà ìmáàlì jẹ́ ìdáhùn wàlẹ́ ìgbàlíkà wal qadiru alayhi هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك náà. wọ́n kẹ́kọ̀ọ́. ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní ẹ bá ti mọ̀ pé àti kékeré náà ti máa ń kọ́ làbọ̀ wọn kéré tó ní oṣù mímọ́ nípa rẹ̀ wọ́n ti kọ́ ẹsẹ wọn ọmọ náà ní yóò lẹsẹ láàlá kò ní lẹsẹ lórúkọ ọmọ kékeré tí o máa ti ń ṣe ni wọn kọ ẹni tó kọ fún yẹn òun yóò lẹsẹ rẹ òbí rẹ bàbá rẹ tó kọ fún òun yóò lẹsẹ rẹ ẹni bá mi so àtẹyìn ọba máa yẹni àdàrúgbò bíi jà ẹ ẹsì ti wà fún àyìnká nípa wúrọ àwọn kẹta àtọ yìí àwọn ọmọ tó sọ àwọn bẹ́ẹ̀ ẹni bá mi nígbà tá a bá ṣàlàyé rẹ fún wa tọ́ ọmọ tá a bá ti dín so àmọ́ adi àdúrà ti ṣe kọjá àwọn ìsìn afa Allahu amma salam Allah subhanahu wa ta'ala òkè gbogbo ìsìn ti ṣe kọjá àmọ́ gbàtà wa sàlàyé fún wa wọn ní ara wọn ẹ má da wọn lóhùn sọ olóòlà wa fún àwọn náà di ti pé yìí da nínú Allahu a'lam ti dáhùn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك